sinimá ti tó òkú ìyá aṣẹ́wó onírúurú ọ̀bẹ láàrin lọ́jọ́ ikú eré yìí oríṣiríṣi èèyàn rẹpẹtẹ níbi òkú ìyá aṣẹ́wó tó ti gba dìgírì níbi iṣẹ́ aṣẹ́wó ṣíṣe. ìwọ lọmọ lọmọ láàrin èrò òrò láàrin àṣà orí ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́ rọgẹ́dìtì ló sọ mọ́ ọ̀dàdàrúwọ́ gbogbo gìràgìrà mo lè ṣe é jẹ́ ó dópin. bódò ló fi mọ àsọjí ó yẹ ká fi mọ. tó fẹ́ ọ̀nàrẹ́bù tó ń fẹ́ olórin tó ń fẹ́ ọ̀túnba. ẹsẹ̀ ló máa fi lè jẹ́ ká dùn. wàhálà ńlá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n ṣòkú ìyá aṣẹ́wó ẹni orí yóò dilé ní gbẹgẹdẹ gbiná àràràn bọ́ǹbù lọ́wọ́ wọn fọ ara wọn lórí dànù òkú sùn níbi òkú ìyá aṣẹ́wó sinimá ìkọ́nilẹ́kọ̀ọ́ ó tún panilẹ́ni is a thriller written and produced by Fúnmiláyọ̀ Sàkí Chaos directed by Ṣẹ́gun Ògúngbè. ẹ mọ rolex. mo dá rolex mọ. ẹ dá mọ. bẹ́ẹ̀ni. ọmọ inú lédè ẹ̀yìn rẹ̀ dá gbogbo ẹ̀ mọ ẹ gbà rolex rẹ̀ ta ni mo tún lélẹ̀ yìí. gbogbo jágò lẹ pàdé àpá tí ò mówó ná egbò ẹ tí ẹ fi lé owó yìí sí ibà ẹ jẹ́ ní tiwọ́ sí i. Funmilayo Sakios Tunde Aderioye Madam Sajẹ Ọláníyé Àfàjà Sanyẹri Ládé Fọlárin Mama Ereko Zainab Bakare Amuda Iko Jíire Ògúnlẹ̀yẹ Àárín-Ọlá Òjúbẹ̀là Ṣẹ́gun Ògúngbè Ọ̀túnbọ̀ Májíbíkẹ́ Yétúndé Òyìnbó Ọpẹ́ Òkúọlá Basira Abadia Ìdòwú Ọládipúpọ̀ Mojèrè Maya Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní òkú ìyá aṣẹ́wó subtitled in English ó ti jáde báyìí from the stable for Lasco Films Nigeria Limited adéorí ọ̀pẹ́ òjò tẹyẹkẹyẹ ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o ọmọ garage another one ní agbó ọ̀gẹ̀dẹ̀ sinimá tuntun òkú ìyá aṣẹ́wó ló jáde báyìí iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀ ọ̀làsco gbogbo igi tí lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn dún. bàbá ẹ̀kọ́ ló ìyá ẹ̀kọ́ ló aṣẹ́wó. ah no don't say that again. mo tẹ̀ mọ́ ilé tó fẹ́. a ò lè. aṣáájú. ntọ́ dánwò yìí lẹ́yẹ dánwò tẹ́yẹ ń ju mí. ọ̀pọ̀ náà dánwò yìí yàgbẹ́ jẹ. Daddy! Ìlọ̀mọ́ gbúgi rẹ̀ tó rí mọ́lẹ̀ pọ̀ tó sì ṣẹ́ ń tan. Ilé ìtura tó kọjá fẹ́mi ni ẹ jọ. Aṣẹ́wó Kánò làkọ́lé ẹ̀. Aṣẹ́wó Kánò business tycoon. Àwọn èèyàn máa ń pè mí ní Àṣàbí Kánò. I deal with gold. ẹ bá góòdì rakupa bó ṣe ń lọ ló ń bọ̀ ó máa kó góòdì wọlé ṣáàlì kó lọ nílẹ̀ kó wó dé àtàjà máa táwọn ìraṣẹ́wó eléyẹ ò lè jẹ́ lówó gbé. ṣé o tún fifty k lo ẹ eh, bá mi gbówó mi. abọ́dọ̀ fún mi ní góòdì. Terry Gold Àṣàbí owó lọ́wọ́ gold lọ́wọ́ ni. sáfìsì wa lè léyìí dàbí kí ni ká ti pè é. aṣẹ́wó kánò tó jí àkàrà lórí ah, alákàrà láàrin ọjà. kò pẹ́ kó jìnnà ó tún jí àkùkọ adìẹ lọ́jà kéde. ìkórè àbíamọ kánò fúru eléyìí kan aṣẹ́wó kánò. ẹ wo sinimá ìkọjá àfẹnuròyìn ó lágbára. suspense inú ẹ̀ yí bóbó jù. aṣẹ́wó kánò làkọlé ẹ̀. another blockbuster written and produced by Olatunji Balogun. tí o bá ṣe kó tó ṣẹlẹ̀ tó ní káwá wò ó. starrett Zenob Bakare Jíire Ògúnléyẹ Fúnmiláyọ̀ Sakios Yétúndé Barnabas Àánú Ọlá Òdúbẹ̀là Yọ̀sí Akínp pẹ̀lú Abíọ́dún ọmọ akin tó ṣe tèmi razak owó oníran bílídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní aṣẹ́wó kano from the stable of Olasco films Nigeria limited adéorí ọ̀pẹ́ òjọ tẹyẹkẹyẹ ẹ̀ tún kojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o area boys another one tún ni return of Sade Poli sinimá titun aṣẹ́wó kano lélẹ́yìí ó gbẹnu tán ó ga fíofío àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀ Olasco gbogbo mi ò fọwọ́ ẹ mọ́ dúró dún. jẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ ló jí káyọ̀ lanu kí wọ́n pè ọ́ lólè kí wọ́n ní ọ́ olè. ṣáléwá kú kẹ̀ ṣáléwá kú kẹ̀ kí ló pa báwo ló ṣe kú ah. ẹ máa bọ̀ ní ọdọ̀ mi báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ìjọ tó ní ọlọ́run ẹ máa bọ̀. àkèló lẹni ń bá ẹ mú mo ní five hundred naira ni. ẹ wò mo wá ti rí yín náà ó tọ́jọ́ mẹ́ta wá ṣé ẹ lọ́ọ̀bì kan ni. mi kì í sí láàárọ̀ láàrin ọ̀sẹ̀ weekend náà mo máa ń wà nítorí ẹ̀yìn. ọ̀dà tẹ bá ti á wà lé ẹ mọ débi torí rẹ mi bẹ́ẹ̀ fodidi àká kan sí o. ìwọ káre o. òjògùn ni ọ hmm. mo ní òtí lè ra kà hmm. kì í ilé ọ̀hún lé ní ọ̀hún ah, ó yàtọ̀ síra wọn sọ́ọ̀bù yàtọ̀. ẹ wo bí ó ti tó ẹ má jà sí ṣé bó ti bẹ́ẹ̀ rà lé ni wẹ́nẹ̀ tí bá ti wá ọ̀dọ̀ ẹ mo ti máa rà kàrà ẹ má wọ̀ rí. ẹ eh, tó bá ti rà kàrà mo tó. kò sí ọ̀dọ̀ rẹ̀ ẹ ǹlẹ́ o bó lọ rọ̀ ajé sóyún lọ ọ̀ya ọmọ mi wáràkà àìsẹ̀bílì wáràkà ẹnì kì í sọ̀dọ̀ yìí mo ti ran lákà ọ̀dọ̀ jíbọ́lá ni mo ti ní kọ́ràkà fún mi ó sì ní pé ẹlọ́run lórí mọ́lẹ̀. ọlọ́mi lọ́wọ́ gbowó gbà lọ́wọ́ mi. àbọ̀mọ̀gbọ́n tí bá mi sọ ọ̀ràkà lọ́dọ̀ mi <laughs> ọmọ rẹ sì ràtà kí wọ́n ń tèmi dákun gbọ́ tipátipá mọ́. ìmúra kà lọ́wọ́ yàbẹ̀ lọ́mi lọ́wọ́. látijọ́ tí ẹ ti mọ̀ mí ẹ dákun ǹjẹ́ ẹ rí kí síríkàtù kọ́ yáwájú yín rí. ẹ kò wọ́ ni. bẹ́ẹ̀ wá tiẹ̀ wá yáwájú wa tó sì ara lọ́wọ́ wa lónìí kí ni burú ń bẹ̀. ọ̀dà o ìran mọ mi àyè o ẹ ti fi tipátipá gbólọ rẹ ẹ bá mú owó mi padà. níbo owó èwo lówó tó ti lọ bó bá gbọ́ ibi tó ti lọ báyìí ló ń juwọ́ sí ó lè rí wọn kọ́ bọ̀gbà lọ́wọ́ tèmi. ẹ mọ̀ wọ́n wà lálẹ́ lè yìí. wàhálà ìwọ̀n ọ̀fàjẹ́ wù ọ́. wọ́n ọ̀fàjẹ́ wù ọ́ torí tí wọ́n bá fàjẹ́ wù ọ́ bọ́ bá ṣe pé wọ́n gangan lọ ń tàkà tí ọmọ lè ti gbé àkàrà rẹ lọ láti bí wákàtí márùn-ún ọwọ́ ń gbá á ti mọ́ wájú á tẹ̀lé a padà. láàmú ti kù sí. ẹ dákun sọ́bọ́ ló kéde kí gba fọ̀rọ̀ mọ́tò gbáǹdì tá yín sọ̀rọ̀. kò ní dandan ká pè mí ṣé mo yọ wájú yín. ẹbẹ́ kejì mi lọ́lọ́rọ̀. bẹ́ẹ̀ ṣe máa ń kú rèé o. àwọ̀ èmi ò lè kú. nígbà téèyàn bá dá sí tí ọ̀bá kan bí wọ́n ṣe máa ń kú rèé. èmi àwọn adékun nígbà tí wọ́n kú kankan. na why people no dey call you for matter be this. tọ́lọ́rọ̀ tí wọn ò bá pè yín sí ilé mọ̀ dá sí. ẹ wo tí ẹ bá fún mi ní owó mi ní ìsìn kí n lọ rà kàmí lọ́dọ̀ àjíbọ́lá tí ì bá sí àwọn eruku wà yìí. báwọn ta ni. wọ́n da gbogbo gbá yín rú ni. wọ́n ti nígbà wọn wo. èyí ọ̀dọ̀ gbà mí nù. nígbà wọn wo sẹ́rẹ̀ yìí. ọ̀dọ̀ gbà mí nù. sẹ́rẹ̀ yìí ló ṣe. gbogbo àwọn wàhálà tí ọkàn yìí tẹ́wọ́ dá sí. sẹ́ẹ̀sẹ̀ sáwà náà mi ni báyìí. torí àkà àpò kan. torí àkà àpò kan. kí ni. ló ṣe wọ́n tiẹ̀ sírí kí ló ṣẹlẹ̀. bá a ṣe rí wájú mi. kí ló ṣẹlẹ̀. sẹ̀bírì yóò àyè mọ̀ mọ̀ mọ́mọ́ tí ì ṣe sí. kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni. ẹ wo ẹ jẹ tẹ̀lé ìyá rẹ kí ìfi ọdí ká tẹ̀lé ìyá ọ̀yà wọ́n tó bí mi kọ́ tó bí mi jọ gbàgbà yìí kọ́ tó bí mi. ìyá kọ́nú ọmọ nídìrín. ọgàn ìwọ ni wàá tẹ̀mí àfún ọ ọmọ lọmọ ilé àbísùn wọn náà wọn sì kíyà rẹ pé ewu ọmọ ń jọ tó bí ọ náà o kí ló ṣẹlẹ̀ gangan mò ń gbọ́ kí ló happen kí ló bá yẹn wá kí ló ṣẹlẹ̀. ààrẹ má bínú lóòótọ́ ajé ń lọ mo ró yẹn kówó yẹn fún mi bọ̀ àsọmọ bọ́ ẹ̀ mo kàn ó bẹ́ kí n kó sára kébì kan fi ṣe fine boy títí weekend. ó ti ya wèrè ó ti ya wèrè wá èdè lúwo nìyẹn ó dẹ̀ ń sọ̀rọ̀ ó dàbí ìgbà tó ń karabic wá ṣọ́ ń kówó olówó sára ni ṣé wọn ló lówó ni mo kàn ní kí n kó sára di weekend. ó dẹ̀ tún tún sọ ah, orí ẹ̀ yìí ni ṣé owó ọba ọmọ sùn ta ni ṣé mo kọ́ bara láyé ni. after money na money tó bá ń gbọ́ wètémego wètémego wètémego ọ̀gbẹ́ni wo bíbà kó jẹ́ first and last one ni fún ẹ ọ̀gbẹ́ni má bàa mi dánrú ẹ wò má san ṣọrú ẹ ṣòro mọ́ mi ò gbọ́ nǹkan kan o mi ò gbọ́ pàpà pàpàpà mo gbọ́ o kò mọ nǹkan tó ń sọ tó bá máa fi di ọ̀la ẹ wá tó bá máa di ọ̀la tí ò bá kó owó yẹn wá ẹ jẹ́ kó láṣẹ. ṣùgbọ́n kò tó sọ àtòkè àṣẹ ti wá o tó bá di láàárọ̀ ọ̀la kí ni mo fẹ́ gbọ́ tó bá ti bíyà rẹ̀ ẹ̀yìn ó sì kó mi jọ orí kú re ẹ̀wẹ̀ máa yọ náà ni ọ̀dẹ̀ láì fún mi àwọn tó ń fa náà. ànímọ̀lá sẹ́dá tó mọ̀ àǹtí sídi ẹ̀ ó ti mo ti rí máwùlẹ̀ sọ̀rọ̀ jù àǹtí sídi kí ló ṣẹlẹ̀ o. ẹ̀yin náà mo wá rí. kí ló dé tẹ̀ ń sun sókè tẹ̀ ń fà lẹ́fà okùn sóni my bad. okay. ẹ wò inú ń bí mi ara sì ń kan mí ìgbà kankan máa wá ti géètì mi lọ. Ah, sọ̀rọ̀ lórí àwọn wèrè tí wọ́n ń bẹ níta torí kí sóòbì àkótó degbò olùkànbí là ké sí. wò ó Sídíkì ló ń ṣe ẹ ṣé òwe ló wá pa ń bí ni kó tó wo nǹkan tó bá bá wa ni kó sọ kó tó máa pòwe wèrè. ọ̀rọ̀ lórí àwọn olórí ibú ti mẹ́ta tí wọ́n bẹ́ẹ̀ títì ní sí àdúgbò wa àyìn jẹ́jẹ́ mi ni mo mọ pèsè ìbílí pé kó wá lọ bá ra kà wá mo sì fún pèsè eh, ìbílí lówó àkà nígbà tọ́mọ ń lọ làwọn olórí ibú ti ń tàkà ní títì ni wọ́n bá wá ṣèbílì wọ́n bá gbowó ọwọ́ rẹ̀ wọ́n bá fún lákà nígbà tọ́mọ gbá kàdélé mo ṣákà nígbà mo ṣákà tán mo bu àkà lẹ́gbẹ̀ẹ́ mo bá rí pé àkà tọ́mọ gbé wáyé kéésì yẹ àkàrà tí mo ní ọ̀rà lọ́wọ́ ajíbọ́lá torí àkà ajíbọ́lá ni mo máa ń jẹ bí mo ṣe ní mo lọ ti ra kà ní ìṣẹ̀bílì bá ní àwọn yóò fò tí mẹ́ńtítì lọ gbákà léwu lọ́wọ́ mo bá tẹ̀lé ọmọ pé ká gbákà lọ́bẹ̀ nígbà mo gbákà débẹ̀ mo bá gbákà fún wọn pé àkàrẹ́ o kèé sọ̀dọ̀ ni kèé sọ̀dọ̀ yìí mo ti rán lákà o ẹ bá ń gbówó mi kẹ gbà ká yín ah. ni wọ́n bá ní àwọn ò ní fowó mi lẹ̀ lọ́ bá bẹ̀rẹ̀ sí ní bú mi kò sí tí òfin mi wé tán kódà olóhùn ọ̀fọ̀ ògo mọ́ lórí mo wá wò pé gbogbo tí ń ṣeun ní ìgbádùn tààrà o ká má jẹ́ pé lọ sí àwọn eruku látàrúgbó wa lọ sí mi pé. eruku láti bo. àwọn eruku ní gbogbo àgbàlá yẹn. sọ́ọ̀yà wèrè ṣá níwájú tara ní tara ní eruku láti bo. sọ́ọ̀yà wèrè ṣá. àlàyé ah, wa Ah, gbogbo nǹkan tó ń sọ yìí gan àkà ọ̀nà àkà àbíyàn kan kí ni mí ni gbogbo eléyìí. èdè ní sọ̀rọ̀ jáde lẹ́nu o ti pẹ́ lẹ́kọ̀ọ́ náà fún gbogbo eléyìí rárá rárá tó sọ yìí. sídi èdè ẹnu ẹ̀yìn. sídi wo bí báyìí o ní pírọ́blẹ́mù o àwọn ah. ah, ń bẹ epo gan tó bá yí ti ya wèrè wọ́n náà wò bóyá ní ti ṣe sá. ṣíṣá wẹrẹ ṣá. tí ẹ dúró náà má bínú ṣé wọ́n sọ fún ẹ pé ẹjọ́ wọn làwọn fà ó déwájú ọlọ́wọ̀n ọba ni. mo wọ́ bí báyìí sórí ẹjọ́ tí ò bá ti dé police station kò dé pálásì irú àwọn ẹjọ́ olórí burúkú báyìí kò déwájú mi ẹjọ́ owó ló déwájú mi eh, tó bá ń gbọ́ pèyí pèyí sanwó fọlọ́wọ́ wẹ̀tẹ́mẹ́kọ ẹjọ́ tó déwájú mi nìyẹn kó ń ṣẹ́jú olórí burúkú àkàkàkà. àwọn ti dé ti ara yé lọ ọ̀rọ̀ owó ló fẹ́ gbọ́. ìsọ̀rọ̀ máa ka fọ́rìn. ẹ má bínú sà nígbà tẹ́mi náà wò pé ẹ̀yin ni abú èbí àdúgbò yìí mo ṣe wò pé kí n mọ̀ràn wọn àbá àmọ́. ẹ filẹ̀ èmi ò lè ṣẹ́tù ẹ̀ sórí ibi tó lè gbé lọ báyìí wọn náà ti sọ àbú èbè ẹ máa ṣẹ́tù ẹ lọ sọ́dọ̀ àbú èbè. ẹ wọ ẹ má bínú o ó kàyọ kan. ẹ jó sọ nǹkan tó kù. nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan èyí tí mo fẹ́ sọ yọmọ gbọ́nú nígbà wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan hmm. wọ́n lọ́rọ̀ owó nìkan ni àwọn fẹ́ máa gbọ́. ẹ dẹ́kun ṣé five hundred naira mi. ẹ o ti jáde jáde jáde jáde àkàrà èlò. àkàrà 200. hundred. two hundred. ìsìn ah, la wà ìsìn la wà gbogbo rẹ̀ ló gbóná nítorí pé sìn mo wà ẹnì kó tó bá fi sí mo fi sí i bíbélì là ń tà láyé àpò kan kò sì fún yín márùn ẹ sì ẹ máa dé o kẹ wá mọ ra jàǹbí o ẹ ṣe o. kò rí páyé ọpẹ yọ kódà kò rí pé lẹ́nu ìgbà tí ò lè wá ta yìí ah, ajé tí a náà ti bú bá jẹ. eléyìí ni ó jẹ kóńgò kẹsì tí mo ti ní. mi mo fojú bọ́ lọ. o fojú bọ́ mi lọ. díẹ̀ ló kù kí àpò kan gan kọ́tán. irọ́ ni o. ẹ ẹ ah, mi ti àpò rí. <laughs> ayé ọpẹ́ ti yọ. ọlọ́sìn kò ní í wá mọ́. bá a ti máa ṣe nu bàbá ti ń mú ọlẹ́yọ kọ̀ọ̀kan bá tí ò lè wá ta mọ́ àwọn ọmọ tajà àti àlọ tọ́ wa lórí ìwọ lọ́kà wa. èyí rúgùtù hmm. ìlọkàn mi wà lára rẹ̀ sọ ló kù a ń ha torí ọlọ́yin ọmọbìnrin méjèèjì yìí níbẹ̀ o gbogbo wèrè kí mi sọ mo gbọ́ o mèsì níbẹ̀ o. kí wàá sọ ẹ̀yàn ọmọlọ́mọ yín wàá sọ wọ́n de pọ́ńtà ìkìlì wípé ìyá èrúbùtò ni máa mú lọ́la orogún kí n ṣe ṣeṣeṣe pẹ̀lú iyọ̀ ọmọ hàn kó fi eh. jáde láyé òun ni tún ṣe àgẹ́sàn rẹ̀ kí n ta sórí ọmọ eh. sódà bẹ́ẹ̀ eh. kí n dẹ̀ bímọ tí torí ọlọ́run ṣé ìdí àjèrè ọmọ bẹ́ẹ̀ yìí méjèèjì. àwọn jẹ́rìí ọmọ o pẹ̀lú òpópó tí ń jẹ́ tọ́lá ń jẹ́rìí ọmọ o sọ ọ̀wọ́ wèrè. ọ̀nlẹ̀ lójú bí ìgbẹ̀yàn bá falala ntọ́ ọba lérù ní kọ́ ọ̀sẹ́ o torí mi ọmọ tó mú ọ tọ́ ọ wá tó wálé sí lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀kan sọ̀rẹ́ àlẹ́ àlíkùà Eh, tí ẹ là ń ṣe à ń jà nítorí àjà àjà níta ní ìjà lẹ́kùn lé o. ẹ tí ọlọpọlọ. ìjà yèsí. ìjà rẹ ní ìjọ torí Ọlọ́run ṣe rí dókítà tá ìmọ̀jà torí tèmi ìjẹ́ kí oníkálukú ke gbé ọmú yàrá ẹ̀jọ̀ bẹ́ẹ̀ ni ìsáyìn mi jà torí tèmi ìjà torí ara rìn ah. bẹ́ẹ̀ ni torí mi jà torí ara rìn. bẹ́ẹ̀yìn lẹ mú lè tira yín ń bọ̀ ọ̀kan la wà wá níbo wọ́n lọ ń jẹ gbèsè káàkiri. àkàìmọye èrè ní ń dànù bẹ́ẹ̀ o ah, ah. ajá ni máa ń já kààrẹ̀ bẹ́ẹ̀ wọn ò ya fọ́tò rí wọn tí ì rí fọ́tò lọ́dọ̀ rẹ̀. ah ṣé táwọn páńpẹ́ wọ́n sẹ́ndì ẹ̀sìn ní whatsapp wọ́n lọ jẹ́ páńpẹ́ five two. kẹ́mi ọwọ́ alẹ́ mọ̀dí òkòrò máa bi sórí nọ́mbà tí wọ́n fi sẹ́ndì kìíní sí

torí nàìjíríà gan jẹ owó àmọ́ hmm. rú mẹ́sẹ̀gì bíi yẹ̀sẹ̀ yẹn rán ignore rẹ̀ àìníṣẹ́ni ló jẹ́ kí n fi pè ọ́ ah, ìbàjẹ́ làbá yìí méjèèjì pẹ̀lú bí ah, ṣe pé ah, ni ìníṣẹ́ni èyí ignore rẹ̀ ignore rẹ̀ èmi ọmọ ọmọ ọmọ níwájú ọlá èmi ò tiẹ̀ wà á eh. mọ̀ ọ́n má pè torí sẹ́mọ̀ pé mi àmọ́ fẹ́ àlàyé ọ̀rọ̀ mẹ́sẹ̀gì rẹ̀ a máa ní bá máa pè mí mo kò fẹ́ gbọ́. irú kan bí yẹn ṣẹlẹ̀ èèyàn máa ń ìkìlọ̀ ọ̀nà èèyàn ìpè èèyàn ìkìlọ̀ ọ̀nà. rẹ̀ mi bọ́ sọ́pọ̀ kọ̀ǹpléènì ni a jẹ́ pé wà ọlọ́jà tà ní wọ́n jẹ́ páńpẹ́ five thousand two látòrí one two. ẹ tí ì rí nǹkan kan sọ̀rọ̀ àwa bá wa ṣe wà yìí àwọn ó ṣe nǹkan àwọn ó dúró tì gbogbo pé ń kú wọn ń ṣe o bí ẹ bá ṣe pé èmi kàn rò ó èmi fẹ́ sọ fún gan pé àwa tó bá jà ni ṣùgbọ́n máa tún rò pé kọ́ mọ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni mo tún sílẹ̀ bó bá wa kọ́ ọ la bó bá tiẹ̀ kọ́ ọ la kọ́ lọ sọ lọ́ọ̀dọ̀ orí ẹmí ọlọ́kàn pé. ọ̀rọ̀ òkú olóòtú náà ti ń gbà láyé ah. lọ́rùn. tó bá tàtí àfẹ́dẹ́ẹ̀dù sí máìkì hmm. náà wọ́n bá ní kò sọ̀rọ̀ sédè rẹ̀ tí ò ṣe sọ́ọ̀tà ìtúná lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀ bó ló ṣe sọ́dán ẹ̀yin ọmọ nàìjíríà mẹ́ẹ̀ kí mẹ́ẹ̀ ẹ̀yin ọmọ nàìjíríà ó mà lè mú ọ̀lẹ̀ ọ̀lẹ̀ sẹ́bìrin ni mẹ́rin yìí bá wí sẹ́bẹ̀mí ni mo ti sọ mí lẹ́kí mo wá ṣe gbé bọ̀ pẹ̀lú orin ẹ̀ sẹ́bìrin kí n bá ṣẹbẹ̀ yìí méjèèjì ní nìkan kẹsẹ̀ lẹ́sẹ̀ kí n máa yọrun sí mi lára ẹ̀ sẹ́bìrin. kí lóde tó ọ̀sọ̀dá wa. ọlọ́run mọ̀ jẹ́ kan fi òkùnrin sọ̀kò sílé bẹ́ẹ̀ ni mo sọ fún torí gbogbo àlẹ́ mi jáde. wo tó bá yọ ọ lọ sọ ọkọ yìí sọ mo jẹ kí n tọrọ fún méjèèjì ajala àjòkúrin bẹ́ẹ̀ ni mo sọ fún pẹsẹlá tó òkúri sẹlá tó dànù dákun torí ìjọba tó yìí yá ajá sórí wọn bó ṣe wá àti wá sí rẹ kí ló fẹ́ rà. etí aṣọ alábòsí èdọ́gba sọ́sọ tẹ́ ẹ lù sọ́pà mẹ́ta lè rọrùn àti bùbá ni àbò tí a fòtò báyìí lára yín aṣọ tí òtò tẹ́ ẹ tún fokùn sí rò. Jíbọ́lá ohun tó ti bàjẹ́ ti bàjẹ́ má jẹ́ ká fi nǹkan tó bàjẹ́ ká fi ba ohun tí ó yìí dáa jẹ́ ẹ́ ọmọ tó kù yìí at least èmi gan ọmọ tí mo fẹ́ràn ni gan o ah oh my god mo láìkẹ́ tó ló sharp ó dẹ̀ mọ ohun tó ń ṣe nínú gbogbo àwọn ọmọ òṣìṣẹ́ ẹ̀ pátá òun ló dáa jù. ló dáa jù yẹn gangan gan ló dùn mí mami ọmọ ìdá ibi tẹ bá fi sí gangan ló máa dúró sí òun ló tún jáfáfá ó nìkan náà ni mo rí ní obìnrin tó yẹ pé ó jẹ́ akíkanjú náà ọmọọṣẹ́ mi. bẹ́ẹ̀ ni tí bá ràn wá sọ́dọ̀ yìí kò ní waste time rárá. èmi ló ń sọ fún tó bá ràn wá ń gbà mí bí ò ṣe ń waste time yẹn àdúrà ti bọ́ sí kitchen ẹ jẹ́ n bá yín ró mọ̀lá a tún ti bọ́ sí tọ́lẹ́ẹ̀tì mi ẹ jẹ́ kí n bá yín fọ tọ́lẹ́ẹ̀tì kí n fẹ́ kẹ́ dààmú ah ó yá mo ti ń lọ mo ti ń lọ sí ṣọ́ọ̀bù torí ọ̀gá tí màmá wá mi ibi tí mo láìkẹ́ ẹ̀dẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan afẹ́fọ́ lọ́hùn ṣe à lè lẹ́bi ipòkípò tá a bá wà ọlọ́run ní ká máa dúpẹ́ ni tó bá wá ṣe nǹkan kan àbóyáwó tá à ń gbé kiri ńkọ́ tó tó náwó kí la fẹ́ ṣe jẹ́ ká fi gbogbo ẹ̀fọ́ lọ́hùn ká gbà fọ́ lọ́hùn àmúwọ́ ọlọ́hùn ni oníkálukú máa dé bus stop ẹ̀ ó máa bọ́ọ̀lẹ̀ ni ó ti dé bus stop tiẹ̀ ó ti bọ́ọ̀lẹ̀ nìyẹn ẹ́ wo òun láti tara mára o ṣe kí a kò lọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù ẹ̀ o àwọn kọ́sítọ́mà tó ń wo yẹn wọ́n ti gé wọn létí lọ wọn ò gbọ́n kankan rárá torí tó bá débẹ̀ lénìí tó ọ̀bá ẹ tó débẹ̀ lọ́la tó ọ̀bá ẹ nìkankan tó bá ti ṣí síbò ó ti ti parí nìyẹn o ṣé dẹ̀ mọ̀ pé kò ní dako lóòzù àwọn kọ́sítọ́mẹ̀. mo hmm? sún àlá mo máa wá nǹkan ṣe sí màmí ṣé ẹ máa tẹ̀lé mi lọ sí ilé ni àbí ibùlẹ̀ mọ́. màá dúró mi ń bí yẹn náà kò sí nù. ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́. mi ì dákẹ́ àdúrà. ẹ máa fàdúrà ràn mí lọ́wọ́ tí n bá tún fàdúrà ràn lọ́wọ́ ta ni mo fẹ́ máa fàdúrà ràn lọ́wọ́ nígbà tí mo gbàdúrà kébi ọ̀sán ebi alẹ́ kó pa mí wọ́n ló kùkù mí mo ń fàdúrà ràn ẹ́ lọ́wọ́ ẹ́ ah ó dà ó kárí ọkọ mi ó dà o rárá o bá ti dọ̀la kó lọ bẹ̀rẹ̀ ó jẹ́ o bẹ̀rẹ̀ hmm. ó jẹ́ o jọ́ o ga o. Ah. Oga. How are you? How are you doing? Ah, ah, ah. Hey, that's all. Mr. Matinga. Ah. Matinga, Matinga. Hey, that's all. Yes. Yo, ẹ have a seat. She, <laughs> ṣé kò sí o, you, rí yín Mr. Matinga, ẹ wí bẹ́ẹ̀, ẹ lè ṣe bẹ́ẹ̀. Ah, ṣé àwọn ló fẹ́ ṣe ọ̀rẹ́ mi tó máa ń pè ní abi olówó give me the five and shit. irọ́ ni o. òun lélẹ̀. abi olówó. èèyàn lámùdó wá sọ́dọ̀ yẹn. tó ń trend ní orí gbogbo social media platform. ẹ pẹ̀lú godova. ah, ah abi olówó pkb eh abi olówó pkb eh give me the baba ṣíà eh give me the murai náà eh give me the baba ṣíà ẹ̀yin rè. èmi náà ẹ dáyọ̀ mọ́. ọ̀fàṣà kí wàá ní àwọn nǹkan tẹ́fẹ́ ṣe kí ni gangan tẹ́fẹ́ ọ̀dà gangan níbi iṣẹ́ wa. nǹkan tó ṣẹlẹ̀ ni pé grandpa ẹ̀ ló kù ìgbà tó dẹ̀ kù ó ti wà títí títí wọ́n wá wẹ̀ tó máa bóun sí àkàrà èmi dẹ̀ rí jíbọ́lá special ẹ̀ mo dẹ̀ ní kí n gbé wá sọ́dọ̀ yín àtòrí àkàrà yín òun ló gba ìjù láwùjọ. tó máa fi ni pé ah, ká tún kú jọ wá síbí báyìí kó àfojú ara wọn rí báwo lọ ṣe máa rí ọ́fíìsì báyìí lọ́dọ̀ ìgbà lákàrà ló wà ní àtọ́ ah, máa ní àkàrà ìwòdà àbí wọ̀ ní ti. <laughs> bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni káwọn náà sọ̀rọ̀. nǹkan tó yẹ kẹ́ ṣe ni pé kó tó di ní ọjọ́ yẹn kó tó di pé àríyá bẹ̀rẹ̀ kó jẹ́ kí àwọn tó wà ìpàtì yẹn kọ́kọ́ jẹ àkàrà kọ́ mu kókóró kọ́ ti yó bí half kò bá jẹ báàgì mẹ́wàá. iye tẹ bá mọ̀ pé ẹ ṣáà ti ṣiṣẹ́ ibi iṣẹ́ so iye tẹ bá mọ̀ pé ó máa tó bá báàgì mẹ́wàá àgbàdo ọ̀ ti ẹ̀ wà kò sí wàhálà. kò sí wàhálà ẹ̀yẹ dáwàdá yẹn ah, ah, ah, àwọn nǹkan nìyẹn àkàrà chipola extra nírú wọn lọ mú wọn lọ sí reception kí wọn ọdẹ àgbègbè nǹkan tó fẹ́ tó sọ yìí pátá ni kò kọ sílẹ̀ ọdẹ kọ déètì sílẹ̀. ààrẹ rí ibi a bá jẹ àpò ẹ̀wà kan dé àtàpọ̀ àgbàdo kan dé gbogbo ẹdẹ ẹ̀pẹ̀ pátá ni wọ́n fẹnu bá ẹwà mọ̀tò mọ́ jíbọ́lá àkàrà extra òun yóò bá ló bá. ǹjẹ́ hmm. a lè rí díẹ̀ ta lè pẹ́ẹ́nu sí. ẹ wá sílé okú ẹlẹ́wọ̀n rí ẹ wá sílé alákà ẹlẹ́wọ̀n àkàrà ah, ah, ṣé ọwọ́ epo ni àbá ìrówó rà ẹ ọ̀hún Mr. Nuru ẹ wọ́n nínú wọn kìíní ẹ fún wọn ní tèkéwé àkàrà ẹ fún wọn ní tèkéwé ẹ̀kọ́ kọ́ máa gbé lọ. ó ti di ṣiṣẹ́. ẹ wò àgbẹ̀ tí fún ẹ tó fẹ́ràn bàkẹ́ tó lọ. mr abi olówó bí kébù ee abi olówó bí kébù kíbi ni mu láì nà ẹ ṣe kọ ni. ẹ má gbàgbé ọjọ́ oh. ẹ má gbàgbé ọjọ́ gbogbo ẹ la máa ti kọ fún kalẹ̀ fún iṣẹ́ bọ̀ ẹ má gbàgbé ẹ má sí ni mo ti ẹ̀ jẹ́ ni mo lè sọ pé kíyàn máa dà ẹ ṣe kọ ni ẹni ẹ ṣe kọ ni ẹ kọ gbogbo ẹ sí reception abi olówó bí kébù ee abi olówó bí kébù ah, ah. ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ń ṣe o ẹ̀yin ìráyè ẹ má dáwọ́ iṣẹ́ yín dúró o ọlọ́run má dáwọ́ iṣẹ́ rẹ dúró o. béèyàn bá ń rù nímọ̀ ọmọ tí mo fara ṣe ni o yẹ ti pọ̀ wà nítorí pé o ti dé ti bí nísìnyí ọ̀ wà disappoint mi ó kọjú mi sórun alẹ́ o. Ah, dododododo ṣé o trust mi ni ṣebí kan tí wọ́n ti fẹ́ ni pé kó ti máa tàbí wọn lọ mm, ṣebí mm. má wọrí wàá rọwọ́ mi ọlọ́run wá èèyàn kan ń dá kíjí mọ́ ọ̀pọ̀lọ́ ń pè jọ mọ́. sórí bàbá wa ṣe yìí ah mo promise ẹ kékeré ní ìtajọ ṣe ń lè sórí ìta ṣe ah Allah wo àwọn lẹ́fù tí ń gbé ọ lọ. o ti gbọ́ bàtà. nǹkan tó dá mi lójú. má wọrí o ti rọwọ́ mi ọlọ́run jẹ́ mọ́ lọ sọ́run. ajá ajá lajẹ ó wà bẹ́ẹ̀ ó bàjẹ́ yìí ó kàn ń i mo gbẹ̀yìn ẹ̀ jẹ́ ó ní bàjẹ́ ee ó lọ ọ̀gá mi sẹ́tà àwọn kọ́lá jágà àbá tó bá jẹ mẹ́rin kò tí yò tó bá jẹ mẹ́fà kò tí balance tó bá jẹ méje kó sì ń lọ náà ni ọ̀gá mi yóò ní yó láéláé. àjàgbérò kí ló ń kí mi. aláyé mo mú ẹ dáadáa sórí pé wà ó ní yó láéláé sórí pé wà wà rí tó kàn máa gbádùn ẹ̀mí ẹ̀ ọ̀gá mi bóyá wà yìí mo mọ̀ ẹ́ dáadáa mẹ́rin márùn ó sì ń lọ mẹ́fà méje ó sì ń lọ náà ní ọ̀gá dúró dúró kí ló rí kí ló rí ọ̀gá mi mo mọ̀ ẹ́ náà ó ti mm, ẹ̀mẹ́sì ń gàn ẹ̀mẹ́sì ń gàn. wá eh, èsì má pariwo ti yẹ ìwọ ti rí nìyẹn mi ìfẹ́ gbọ́ ti yẹ eze go to school. Ọlọ́run pàtàkì sí ló ń wọ lọ school. Ọlọ́run Ọlọ́run ó ti yẹ iṣẹ́ yẹn àjọ máa ṣe ni. ó ti lọ ìjẹun ìjà. tí ti gbé débẹ̀ ọ̀gá mi mo gbà yín wọlé ìjẹrin ìjà ọ̀làsíkò ọ̀làsíkò ó gbàjẹ́ ó ní wálẹ̀ mo jẹun lọ ọ̀gá mi mo gbà yín wọlé ìjẹun ìjà ìjẹun ẹ ó ti lọ ìjẹun ìjà ìjẹun ìjà ìjẹun ìjà ó ti lọ ìjẹun ìjà yíta sọ́rí sọ́rí sí mi nímú wò. ọmọ ya lákàrà. ó mọ̀ ta dòdò sí mi lẹ́nu. ọmọ ya lákàrà. mo ló ta sọ́rí sọ́rí sí mi nímú wò. ọmọ ya lákàrà. ó mọ̀ ta dòdò sí mi lẹ́nu. wọ́n fẹ́ lákàrà ní kò sí. àtàwọn olùwà àwọn yóò yà wẹ̀lẹ̀ jà. ee láṣẹ báyìí lọ. à ń tàkàrà. kò ní í dàgbà fún ẹ mo ọ̀dà kí ló dé adébọ̀dé kí ló ṣẹlẹ̀ máa lè mọ́ wa. ayé ìfẹ́ bàjẹ́ sa wọ́n yóò fẹ́ yí bọ́lẹ̀ lẹ́yìn mọ́ wa. lẹ́yìn alẹ́ yìí dájú ibi dájú ibi so fẹ́ kọ́ fi ẹ́ dín ni àbọ̀ fẹ́ dín kára fún ẹ. ẹni sùn ẹni sùn ẹjẹ tẹ tábìlì sí ọjọ́ wa kí ló dé kí wá wọ́n bí ìwọ kọ́ ni ọ̀làkùn àti kí o gbé ọ. dákun ṣé àṣẹṣẹ ń tàkàrà ń bì í. kò sóore kò sóore àbí àṣẹṣẹ ń fún yín ní ẹ̀tọ́ tó yẹ ká fún yín. kò sóore kí ló dé sẹ́bi ẹ wá wọ́n ní ẹ̀sọ́ pé wọ́n ní ká mú pàtẹ́ mi. ee lọ́dọ̀dọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀kọ́ṣọ̀gbọ́n mi. ẹyin wọ́n ti sọ fún ẹ nìyẹn tó bá dúró ẹ̀mí tó ń jọ lásìkò. kí ló ṣẹlẹ̀ bàbá ọkọ mi ìmọ̀ báyọ̀ ní bọ́ọ̀sì mi jà ọkọ ni mo ti mi rí kí mi exchange wọ́ọ̀sì mo ṣe kí mi wá síbi bẹ́ẹ̀ wípé kí sẹ́ni kú bí ìlú bí. àwọn tí àwọn fẹ́ bá jà ń gbà ṣe pọ̀ sí wọn kí ló ṣẹlẹ̀ ẹ̀mí wọn. ẹ̀mí náà tọ́lẹ̀ bàbá ọkọ mi ní kí ọkọ ẹ̀. ṣẹlẹ̀ gbọ́ mi àti wọ́ àti wọ́ mo gbọ́dọ̀ yín dẹ̀ wọ́n. ọ̀gbìn ọ̀gbìn ọ̀gbìn sí. ẹ ní gbádùn gbogbo yín ẹ̀rẹ̀ ní kúrẹ́ anybody gbọ́dọ̀ dúró bímọ. ìwọ tó ń gbé akin balógun àwọn rí àlàyé ọlọ́dà pàṣẹpọ̀ ti yín jẹ. kìlọ̀ update wọ́n rí dúró eh, bímọ. Eh, ajá ọmọ bíbí ìbílẹ̀ níbẹ̀ mọ́. ẹ eh, kò jù bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ ó dà ń pé ẹ ti ń bẹ́ wèrè ọkọlà ẹ náà fún wa ẹ ti gbọ́ ọ̀làsíkò ah, dánrù yẹn o ta ló gún yán fún tó ní tọ̀bẹ̀ òṣòro ẹ dúró náà kí ni ọ̀làsíkò gbé mi gangan náà ẹ wà àwọn ohun ló ń fún liver liver tó ti tò wọn lò àwọn ohun ló tún ń tà nínú tiwọn fún gangan. bàbá yẹn dúdú ẹ ti ń pọ̀ jù. aláyé ti ń dánwó wú ni ẹ o ṣọfẹ lòun mọ jíbọlá ni. tó fi wá jẹ́ pé ọ̀dọ̀ wọ jíbọlá ló wá dorí kọ ó wá dàgbà yín nù ní pé gbọ́dọ̀ pàtẹ. Ah! mi ò wọ́n ní tá bá jáde àwọn ò pa wá ni nígbà tó tún lọ wọ́n tún gbégbá wa lọ. ló máa pa yín tẹ bá bọ́ta. wo Jíbọ́lá ṣó máa pé mi ò lè ṣòfò fún ẹ mo lè lè ṣí fún àjọ wà ní ó ti yí ẹ wọn náà kẹlẹ ni ọmọ ọgbọ́n ni ẹ ọmọ olóore ni ẹ ó ti yí ẹ ee má máa ṣe àwọn olórí ó yà wèrè lọ́fẹ́ tọwọ́ bọ́ lọ́run lójú ni ó yà wèrè ṣá wà ńgbọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló rí lọ́bẹ̀ tó fi wàrú ọwọ́ kí ló rí rò gangan àwọn gangan ló ń fún ẹ lífà àwọn olóńtà fún ẹ olọ́rẹ́ ẹ̀ tiẹ̀ ni àbọ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́lọ́ ń dagbọ́ àwọn rù tẹ́lọ́ ń dìstọ́pù wọn pọ̀ gbọ́dọ̀ pàtẹ́ ọ gbọ́dọ̀ tajà kí ló ṣẹlẹ̀. aláyé má bínú àná yẹn ta ṣe ń lọ ìmọ̀ àtàjà mo ní gbọ́n àti ẹnì kejì lẹ́ńbù ẹ̀ ọkọ̀ ń pa àwọn fàwọn pariwo mi ní àti ẹ̀yìn méjì mi fẹ́ anybody bí mo fi dáwọ́ gbẹ̀rún sábà ẹ̀ tí. àwọn àbí wà bó lórí burúkú lélẹ̀ sọ ìyá wèrè ṣá sórí ẹ̀yìn ni wà ọ̀gbẹ́ni ṣé gíga ẹ ló ń dì sí ìbú ẹ Ọlọ́run bó ṣe ga tó o máa wálé o máa dọbẹ ẹlẹ láàrin ìṣẹ́jú márùn ibi ìbàdàn dàbà tí alápá gba pẹ lẹ́sẹ̀ àgbẹ̀sẹ̀ ó yẹ wèrè ṣá ọdàgbẹ ẹnu wà àwọn olórun ẹ ń ṣẹná tó bá máa fẹ́ máa dọ́wọ́ wú lẹ́yìn mi ni báwo ti ẹ ṣe jẹ́ gangan kò sí wèrè kò sí gbẹ̀gbẹ̀ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ó dàbí pé ọmọ yẹn ló máa kó ba ẹ̀yin méjì ẹ̀ máa kó bara yín ni aṣọ today mo gbọ́dọ̀ rẹ́yìn méjèèjì pọ̀ àmọ́ ṣe àjọyọ̀ lọ. ọ̀dà ibi iṣẹ́ wò mí ibi iṣẹ́ wò yín yẹn gan. ẹ wo ẹ wo. ẹ wo ẹ ṣe dùnà ẹ dùnà ṣó yẹ ká ní irú yín kẹrù tí mo máa bà wá. Ah, àwọn ará àtàlù yẹ kó máa dúnkò kò mọ́ wa káwọn máa máa fẹjọ́ sùn yín káwọn máa sáwá bá yín. Ah, ẹ ṣàì bá wa wá nǹkan ṣe sọ̀rọ̀ yìí sà. ẹ Àjíbọ́lá o ò ní problem ọ̀rọ̀ tẹ̀ ti yanjú ara ẹ̀ ó ti yí ẹ ṣó tẹ̀ ríbi ṣé kán wò wọ yìí ná sórí ẹ̀ tẹ̀ kọ́kọ́ fi bí lẹ́nu ọ̀sẹ̀ méjì ẹ lọ fún suspension mo gbọ́dọ̀ rí mo ti ẹ gbọ́dọ̀ rí lágbègbè yìí. ẹ mo ṣe ní àná ẹ mo èbí akálíbà kóńgò ní kólúkálukú kò tiẹ̀ n fẹ́ ní káyé kó tèmi kó mẹ́rin mọ́. ọ̀gbẹ́ni ọjọ́ kébí ọjọ́ ìkọjá wèrè bá ṣe ń sọnà ló ń bá ṣe ń sọnà ló ń sọdẹ sọdẹ arábìkì ah, kí ló ṣẹlẹ̀ ìkọ́ tó yẹ kó bẹ̀rẹ̀ látòkè ló ń bẹ̀rẹ̀ látẹ̀yìn èwo ni wèrè ẹ tẹ̀ kọ́ fi mí lẹ́nu ẹ fi mí lẹ́nu ẹ fi mí lẹ́nu ẹ fi mí lẹ́nu ẹ yá wèrè ṣá jíbọ́lá ẹ má bínú ẹ má lọ tajà yín ẹ ní problem ẹ má wọlé ẹ má lọ tajà yín. màá ní kí o kó àkàrà wá fún yín. ọmọ o ní problem ó lè máa fi káàṣì sí. ọmọ ológo mo bẹ̀rù ẹ̀jẹ̀ ọ̀gbẹ̀rù wá gbà. ọmọ sánsan ọmọ tó ń ṣe dáadáa ọmọ tó ń ṣe dáadáa nú ayé ológo lọmọ ẹ kì í ṣe ológo bàbá. ẹ ilẹ̀ bá mọ́ta bá dé sọ á máa sọ ìyókù sí wàhálà. olóhùn tiẹ̀ tí ilẹ̀ ti ṣubú. ojú mi tẹ̀ sí pẹ̀lú. pẹ̀lú ìyá pẹ̀lú mi sí dáadáa ah, ni. Ah, ìyá àtùnú. ìyá àtùnú. kí ló ṣẹlẹ̀ kí ló dé tààrí yín sọ kí ló oh. dé ó tójọ́ mẹ́ta sí òsì. ah mọ̀mọ́ ṣe ibi ni mọ̀rẹ́ ni ẹnì nígbà mo rí wípé gbèsè mi kún gbèsè ọjà àtà kí n tó di pé gbèsè ayọ mi lọ fún ni mo ṣe kí mi fi ṣọ́ọ̀bù sílẹ̀ fún yín o á ní dààmú. àbí tẹ̀sí rí gbèsè ò tó gbèsè ni pé èèyàn máa fi yíra wọn tí gbèsè bá dójú rẹ̀ kódà ọlọ́mọdé èèyàn taṣọ èèyàn jẹ́ ni o. irọ́ irọ́ ni o ṣé o sọ fún mi pé gbèsè ló léwu nílẹ̀ kò ikan ṣàkàwé ọ̀rọ̀ pé gbèsè ò tó gbèsè ni kíni wàhálà yín pọ̀jáde àmọ́ ìyá àtùnú ẹ̀yin kò wá yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọn wá ṣọ́ọ̀bù lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn ọ̀tẹ́ bá ń tà náà ẹ mọ̀ fi yí gbèsè mọ́ gbèsè ni kò ní ní pípàǹpé ó tún sẹ̀ mọ́ mẹ́sẹ̀jì àwa pé ká bá yín san gbèsè kò yẹ yín kẹ́ tó rí i pé bóyá gbèsè àwa yọ̀ mí lọ́rùn torí ẹlẹ́jọ́ ni wọ́n ti fi ṣe é ilé mọ̀ sàsọ́ jáàmù ni mo ṣe pa ìró àti fòmìnà wípé kí n ṣe kíni kí gbèsè ìbá ti lè kú títí di ìparí oṣù màá sí ṣọ́ọ̀bù síwájú ilé mi màá máa ta omi tútù màá dẹ̀ fi mínírààsì màá fi gba nídìí ló bá tán. wo ìyá àtùnú tó fẹ́ gbọ́ ó ṣẹ̀ṣẹ̀ máa ń tọ́tọ́ sí ọba yìí ni tó rí gbàgàrà tó gbẹ̀rún kèé sọ̀nà rẹ àbí sí ọ́bí méjìlá gbolé tiyín ẹ agbọ́ náà nù tọ̀ yìí pé kejì rẹ padà èbó padà náà ni. sórí tèmi ń tiẹ̀ sì dá ẹbí méjì lèmi wáyé lóòótọ́ ni a níbi jọ wọ́n bí mi náà lẹ́kẹ́jì mi ti rọra sọ lẹ́kọ̀ọ́ ẹ̀yin ò sí nǹkan kan èkó kọ́ àmọ́ kò sí méjì rántí kí lọ yọjú sówó àkàkùn. ẹ tiẹ̀ wá ní sùúrù sẹ́rí yìí tó tún wá fẹ́ mọ̀ ṣe náà olómi tútù tó fẹ́ mú mọ̀ sẹ́ẹ̀ tán mọ́re yèyé ń dìde yín torí bí bàtú tó mú rèé náà kò sí wúrò tó mú ọjà tiwọn náà mọ́ ìwọ lẹ́yìn wá kàn wá mọ bóyá wá tan mọ́ lóṣogbo. à ah, lóòótọ́ sẹ́ẹ̀rì torí Iléṣà Ìjẹ̀ṣà Ọ̀ṣun ọfara pẹ gbogbo eré ẹjọ́ ni mo fẹ́ rò ọlọ àṣà àwọn mo sá mama ah, di kódà kíní kan máa ń di ice cream lónìí bẹ́ẹ̀ ni màá fi mọ nípa mo bá kó gbogbo rẹ̀ kó bá di wórógbó kí n tó di pé mo bẹ́ẹ̀ mo bá di mini supermarket mini supermarket màá wá sọ fún yín mo máa yíra padà ní mini supermarket níyẹn ni very very soon mini supermarket mo kí iná ìpẹ̀lẹ́ yẹlé ti pọ̀npà. pẹ̀lẹ́ gbèsè ní ìran orí bẹ́ẹ̀ tí wọ́n fi ń sọ́ọ̀kì tirẹ̀là lóòótọ́ èmi náà kúrú àbí àmọ́ yẹ ká yàtọ̀ sí kan. ẹ ẹ ga jura yín lọ. ẹ̀mí wá yàtọ̀ èmi fáyín nígbà mọ̀ pé mi ti ẹ̀tọ̀ pàṣẹ yìí ní ẹjọ́ lọ èmi ò rí gígírí bá o. ẹ mọ̀ gbéra yín gàfẹ́ ẹ̀ fà. bẹ́ẹ̀ yàn bá dáa kẹ́yìn oṣù pé yàn dáa ọ̀dà àárọ̀ ẹ̀mí ẹ̀mí mi lọ. ẹ̀jẹ̀ àkìlọ̀ ibà fẹ́ mọ̀ ah. ah. yọpọ̀. ọ̀nà lè yí rẹ̀ mọ́tò lọ bú ọ̀nà lè yí rẹ̀ yá. jẹ́ gbà báyìí kí lọ́kàn wọ ẹ rí wọn bọ́n ṣe rí wọn lè kọ́ dàbí ẹni tó fi ń sọ̀kì ṣe làbó lẹ́yìn ṣe rí bí nǹkan fi ń nu búrẹ́dì hmm, ọlọ́run sọ yín. ta ló wà ń bẹ̀. ẹ kúlé o. ah ẹ káwọ ẹ láàlẹ dé àdúgbẹ ẹ̀yin ọmọ ẹ máa bọ̀ wọ́n ti gbé ọgbẹ́ ẹ máa gbé ọgbẹ́ dáàdì dáàdì dáàdì ẹgbẹ́ mẹ́ta ọjọ́ mẹ́ta fi bó o àkàrà ọ̀bọ jẹ́ mọ̀ nǹkan tó fẹ́ sọ mọ́. àkàrà mọ̀ ti gba ọpọlọ ọjà tó. Ah. ọjọ́ mẹ́ta tí mo kó lé láàárọ̀ yìí rábì pọpọlọ ọmọ ìdí ń lọ o ah, kéèyàn ti kó lóun kan jù lóbi ẹ lọ ẹ sàbí mi lọ́kàn balẹ̀ báyìí. bàbá ṣé ẹ ìgbà tẹ́ ẹ ń gbé kinní tẹ ìpínlẹ̀ àkàrà ẹ̀ bọ̀ eh. ṣé ẹ yàgò míì tí wọ́n ṣe ìjàkàrà gáyé lọ́wọ́ yín tó gbé panda ìṣeré lọ́wọ́ ni. kí ni ti ẹ̀yin ọmọ yìí ẹ fẹ́ mú orí àti ìyá yín o ẹ gbà mí o à ń torí ọjà ajá ọjà níta níjà lẹkùn ni o ibi tí bá wọnú ilé ẹkún àkàrà àkàrà àkàrà yìí náà ni gbogbo yín máa ń pariwo mo sì máa ń gbàkàrà wálé sẹ́yìn ti pọ̀ jù ni. àkàrà ah, kọ́lékọ́ ah, lè yìí. àkàrà tẹ́ máa ń gbọ́ kọ́lékọ́ lè yìí o eléyìí ah, bá kàn. ló wá ń pọ àkàrà jáde lẹ́nu. sẹ́rí lọ́dọ̀ ẹ̀jẹ̀ ń jẹ́wọ́ fún yín. ẹ̀jẹ̀ kí n sọ tó tọrọ fún yín. sẹ́rí nígbà tí èmi ò rí àkàrà níbi tí tí mo ti máa ń mú tẹ́lẹ̀ mm. lọ́dọ̀ ọ̀gá mi mm. mo kàn wá wọ́pẹ́ bí wọ́n ń tàkàrà ń bómi náà bẹ́mi sì fowó tèmi mo ṣe fi ra àkàrà ni. Eh, eh, eh, èmi náà sọ bẹ́ẹ̀ ẹ wo bó ṣe rí lẹ́nu kí lè lè bá ẹ dẹ̀ bá múdù wa jẹ́ bá ń gbé lẹ́nà yẹn wájà rẹ̀ máa ń kújẹ́ nǹkan súnmọ́ mi tẹ̀fẹ̀ súnmọ́ yín inú bí mi èmi náà ń ronú àpòṣe wá rí báyìí ah, ah, wọ́n fi súnmọ́ ẹ̀dá rẹ̀ tí ẹ bá gbọ́ gbé àkàrà ọ̀gá ẹ wá ló ẹ bá kúlẹ̀ mọ̀ mi àtọmọ yín dàbọ̀. àwọn olè dàgbà bẹ́ẹ̀ ọmọ ìdí sọnù mi torí àkàrà. nǹkan tá ẹ ṣe yìí ò dáa o kò bójú mu o irú kí lélẹ́yìn inú mi dùn ni mo wá ń yọ̀ ọmọ yín àṣẹ lọ́ọ́ àkàrà ń bò mí ni ó di sóònù nítorí àkàrà ìwọ náà tún ọ̀hún ẹ̀ńkọ́lẹ́jì àwọn ọmọ rẹ lórí ọ̀rọ̀ àkàrà. wàtẹ́ yìí náà màkàrà tó yẹ ká jẹ wáyé fẹ́ fún wa pọ́ìsìn jẹ ni. Ah, ó dùn èmi o ẹ jẹ́ kí n lè máa sóúnjẹ tí mò ń ṣe gan kí ni gbogbo eléyìí gan ná. ó wọ ná. ó ti tán kò sọ̀rọ̀ kankan mọ́ tí mo lè sọ mọ́ gbogbo gbìyànjú lórí kí n lè dùn wọ́n nú òun náà ló padà já sí pàbó yìí èyí èyí Sunday jàtó yìí kọ́ máa sọ fún mi pé mo tẹ́mi máa tó má kára wá lèmi máa lòun tó dùn ọmọ tèmi padà lórí àkàrà jíjẹ lásán àkàrà tá a fi ẹ̀wà sè tí wọ́n gbé ẹ̀wà lábí ní sítọ́mù tí ọ̀rá tó dùn mí káṣí wàá lọ́mù ní ọpọlọ lórí pẹ̀lú ọjọ́ orí ẹ̀ níwọ̀nba ti ya wọn ń kọ́ ṣebí àwọn ohun ti gbàgbé pé ìyá lòun nínú ilé òun nìyá àwọn ọmọ lára pé òun dín kéèyàn dín àkàrà ó wà iṣẹ́ tí obìnrin gbọ́dọ̀ ṣe nílé ọkọ bọ́kọ bá lóun fẹ́ jọlẹ̀ ṣé kò lè kò lè sí ọlẹ̀ bọ́kọ bá lóun fẹ́ jẹ àkàrà ṣé kò lè dé àkàrà. àkàrà lásán lásán ti máa da family room mọ́ mi lọ́wọ́ báyìí ó dàbí pé nǹkan kan wà pẹ̀lú àkàrà yìí. arákùnrin òfòrè àrùnrè ikú òjijì ń bẹ ìwọ ló fẹ́ rà. èyí ni mo fẹ́. あがらんこ Bọ̀dá Nuru. Bọ̀dá Nuru again. Ah, nínú ọjà burúkú yìí. Àwọn náà lọ rárá kúra. Hello. Eh! Bọ̀dá Nuru! Bọ̀dá kí lẹ sọ pé Bọ̀dá Nuru ṣe? Bọ̀dá Nuru ṣe kí ni? ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run báyìí ha, ha, ha, ha, ha, ha. rò kú kẹ́ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. bọ̀dá núrù. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ òǹkù ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ a kú ọ̀rọ̀ èèyàn a ò ní rírú ẹ̀ mọ́ ọlọ́wọ́ wa ní ṣe lákùfà ẹ pẹ̀lẹ́. Hmm. ṣé pé ikú tó ń pojú gbẹ̀yìn ni òwe ló ń pa fún mi ah, ah. bọ̀dá núrù ó ti yà tán náà kálẹ̀mí wá mọ̀ ẹ́ pé ikú ṣetán tí ò mọ́ bọ̀dá nírú lọ ìkọ̀kọ́ ní kí ikú kọ́kọ́ mú èmi lọ́nà kó fi bọ̀dá nírú lẹ̀ torí bọ̀dá ṣèyàn jù báyìí lọ wọ́n ṣèyàn jù báyìí lọ ah kọ́lọ́hún tẹ wọn sáfẹ́fẹ́ rí. bọ̀dá nírú bọ̀dá nírú tó bá dé pé èèyàn kan ló pa yìí kẹ́niyẹn má kú mọ́ <laughs> má kú mọ́ because I told you to wait for me you see àti mi ẹ that's uh, uh, uh, alright <laughs> ah. that's okay that's alright mi ò fẹ́ ká tún sọ̀rọ̀ tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí because ẹkún á tún máa pọ̀ sí ni and you know how much we feel is dead already kọ́lọ̀ ń jẹ́ kí ọjọ́ jìnnà síra ni because ó ti fi kú ṣàgbà àwọn àti àjókòó yìí and uh, uh, they pray fún nǹkan báyìí but èmi mọ̀ pé àmúwá ọlọ́run ni gbogbo wọn tó bá dé ṣẹlẹ̀ ńlẹ̀ ayé òye ọlọ́run but uh, the family appreciate you for coming uh, I really appreciate God thank you for coming uh, and if you rest on agbára ọlọ́run uh, thank you so much thank you. ẹ pẹ̀lẹ́ àǹtí uncle ẹ pẹ̀lẹ́. ọlọ́run ò ní ṣe lákòófà. Mm àlàáfíà ni fún yín ẹ̀yin arábìnrin mi ṣáájé wá ṣáájé bugbájẹ. adúpẹ́ o. èéṣe tí ojú yín fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí ṣé ò sí. ojú àwọn ará lẹ́yìn wo ló kọ́rẹ́ lọ ṣáájé léegun ni sọ́ńgbégun bíi ni ọ̀rẹ́ ìwèrè wo lẹ́rí lójú wa. kò sí wàhálà o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa a ti sọ wípé ẹ̀yin yóò máa fi ọ̀kọ̀ọ̀kan èjì èjì àkàrà ránṣẹ́ sèmi olùkọ́ni nítorí tiyín ni mo ṣe ń gbà àwẹ̀ mo sì ń gun orí òkè sórí òkè kí ọjà bá lè mọ yá ṣùgbọ́n mi ò rọ́wọ́ yín ẹ ti ń dọwọ́ rù kí ló ṣẹlẹ̀. kí ìtùkìlà pátìn ni ẹ dákun ẹ mi carbon copy jésù bó bá yẹ pé ńgbà tí bàbá yín wà láyé ìrùn jésù dẹ́yìn sí carbon copy wọn tó wà láyé ni tó bá yẹ pé bọ́ọ̀ ṣe ń ṣe lélẹ̀ ni wọn ò ní lérò lẹ́yìn ẹ̀yìn wọn á sọ ẹ dé ẹ ní èèyàn títorí wàá gbàwẹ̀ ẹ gorí òkè jẹ́ mọ̀ jàbọ́ bẹ́ẹ̀ bá rí báyìí ẹ rí lásán ni ah. orí ibùsùn sèyí sẹ́yìn bàbá tẹ̀ tí rówó ra jàlábí àwọn àǹfààní lọ́jà àbá tẹ́ ẹ ti rówó ra kí ní aṣọ pupa yìí ń bẹ̀rẹ̀ tẹ́ ẹ ti fi pakájà olórí ibú yìí tọ́lọ̀ tí wàá ṣe fún yín tẹ́ jàjà rí human yàbí sí tẹ̀tíìkì láàpẹ ni ó wá ìfẹ́ tẹ́ ti gbé orí tẹ́ ti ṣe bíi Jésù ẹ̀yin náà sọ̀rọ̀ ayé di pàtàkì ẹ̀sà mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kákọ́ yìí má bí òrìjìnà jésù ẹ kó rí ibú kò wájú bí. ẹ dákun ṣé ńgbà tẹ débi ní ìsìn èèyàn mélòó lẹ bá wájú wa tó wára kà. ẹ ò lójúnú ni bí bẹ́ẹ̀ kọ́ yín kò bá ti rí wípé wọ́n lè mọ̀ wá lẹ́sẹ̀kẹsẹ̀ o ṣùgbọ́n àwọn kọ́sítọ́mà wọn yóò rọra wọn wá wọ́n lè má dé láàárọ̀ wọ́n lè má lọ́sàn-án ó lè jẹ́ bí olè lóru ni wọn yóò ṣe dé. ìjì <laughs> Eh, eh. bí àpẹẹrẹ àwọn wò débi ẹbọra àbáwọn ẹranko. àbáwọn òkú ọ̀run. nígbà tẹ́yìn sọ pé àwọn èèyàn yín ó lè mọ̀ jẹ̀bi èèyàn lásán nígbà tẹ́yìn ọ̀bá bá ara kà séèrà alẹ̀ ní ọmọ bá ara kà ni. bọ́lọ́run mi bá ṣe kọ́ pé wọn ó ṣe wá ni wọn ó ṣe wá. olórí ibu ni jésù eléèbú kú ni. tó bá pé ńgbà tí jésù gangan wà láyé yẹn bàbá wa tẹ̀yìn sí carbon copy wọn. táwọn gangan bá wa sọ̀rọ̀ ọlọ́run a mọ̀ pé wọ́n wá sí mùsùlùmí àwọn gan ní fẹ́ tíra láti sọ ńgbà tẹ́ ẹ ṣe ìlérí lórí òfo. jésù tí ọlá tí ẹ rí ńgbà táwa máa ń gbọ̀ngàn a máa ń sọ ni pé bí jésù bá ti sọ̀rọ̀ báyìí lójú ẹsẹ̀ ó jòwé léèṣọ́ e o ọ̀sán tààrà o kí á ní ọ̀wà sí musẹ̀ èmi ọ̀wà mọ̀ pé jésù tí yóò ń bùtù lẹ́sẹ̀ tẹ́ ẹ wọ bàtà òjò tẹ́ ẹ wọ lẹ́rùn èmi ọ̀mọ̀ pé asọ̀rọ̀ tàṣílẹ̀ yìí. àwọn ènìyàn mi ṣègbè torí wọn kò ní eh! bọ̀. kílẹ̀ wá fẹ́ ṣe. ẹ fẹ́ ráre ayé sá. kílẹ̀ wá fẹ́ dára. ṣé ìfẹ́ rẹ pasán. torí mi ò tẹ̀yìn giná lórí ní ìsìn. ẹ fẹ́ pààrọ̀ àrò. èmi ò dáná ní ìsìn. àbí òrí pé lè fẹ́ pasán ni. ṣé ìpòfẹ́ mórí bú tu ẹni. Ah, eh, eh, ẹnu kí wọ́n lọ. ọfẹ́ mórí bú tẹ̀lé lélẹ̀ oṣó ó sì èrè. àbí ṣé káwọn jẹ gbèsè nítorí pé wọ́n fẹ́ já kara. àwọn èèyàn lọ́wọ́ ní ìsègbè gan-an. <laughs> ọmọ ènìyàn gbọ́dọ̀ wà nípasẹ̀ èṣù àkàrà nìkan bí kò ṣe nípasẹ̀ ohun tí Ọlọ́run mi bá fún láti ọ̀run ó ṣe Ọlọ́run mi ó pọ̀ ẹ bá mi mú àkàrà kẹ́ fi sí àárín búrẹ́dì ẹ má fọmi sí wọn lò ó bẹ́ẹ̀. àlọ́ lórí ibú ni ọ́ ẹ tó mi sí suicide lọ wá ọfẹ́ kọ́ post wa pàápàá yẹn. èmi ò fi kí n tẹ ọtọ́lẹ́ mi fi máa fa state. ìṣèbí kí n fún ọ ní kinní ìlọrùn kó kó kéyè sí tọ. bẹ́ẹ̀ni èmi ti máa fa state ọ̀rẹ́ mi o. abọ́ ọwọ́ wèrè ni <laughs> àbọ̀ lórí ibú ni ọ̀rẹ́. ẹ̀rí pé wèrè lélẹ́yìn. aláǹtà ọmọ wa sòsò ọ̀rọ̀ o tún ní afọ lákàrà àti búrẹ́dì yálà yàrá lọ́la tẹ̀ fún mi. nígbà tó níwájú wá bí àwọn wọlé orí tí wọ́n béèrè pé wọ́n fẹ́ rà kàrà tó wá dúró kalẹ̀ tó wá bí ọbí àpẹtínẹ́mú tó ọ̀dọ́ ẹ̀kọ́ líle. ṣebí ẹgbẹ́ yín nu tí èrò ò bò nítorí ó ní ìgbàgbọ́ bíi kóró mustadi ẹ̀yin gan ti ká lára yín ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yín kéré ẹjẹ́ ó tóbi bíi watermelon kẹ wá wo tí ọlọ́run mi yóò mọ̀ ṣe fún yín bí. ìgbàgbọ́ tèmi tiẹ̀ tóbi bíi location bus ni sọ fẹ́ gbé olùkọ́ ni olórí ibú ni ọ́ torí nígbà mọ̀ pé ẹgbẹ́ mi kan ìgbàgbọ́ rẹ̀ dàbí kóró mustadi kí ló tó sì rìn dàbí. ìwọ sọ́ọ́ rí gbogbo ẹ̀ tẹ́ ń sọ ẹ̀yin lẹ́jọ́ mọ̀ èmi gbàwọn èrè tèmi dín lónìí ni. ọ̀ya ara sì ń kan èmi máa lọ má wà wàhálà. orílẹ̀ rẹ̀ báwa wà láwọn. onílẹ̀ kó tó múra bí ẹ tẹ́ bá. ẹ ń jẹ́ kí inú bí mo lè ní kára sán pa yín. lẹ́nu olùkọ́ni àti ọ̀sọ̀pọ̀ àwọn náà yóò kọjá síta kó sọ́mi ó fẹ́ sórí ibu ni àwọn olùkọ́ni gidi ni wáyìí. ọmọ ilé sọ́gbọ̀n mọ́ lèmi àbúkọ́ fẹ́ dà fún ọ yẹ kọ́ nílé. ó yẹ máa lọ báwo èso o. sẹ́ẹ̀rì bọ́rọ̀ sẹ́ẹ̀rì ẹ tiẹ̀ fún mi ní tẹ́sítì nǹkan àbí méjì. níbo ló ti fẹ́ rí. mo bẹ́ẹ̀ rí kékeré. tó ẹ ní rọjá tà mọ àtàrà yín ò ní múùfù mọ màá búlọọkì yín jésù ti mọ màá búlọọkì yín ó ti wà lẹ́nu ẹ ó ti wà lẹ́nu ẹ jésù àbúra iṣẹ́ mo fẹ́ tì jésù ti mọ́ra ọ̀nà ọgbàsán pupa lọ́nà yóò lórí èmèrè lọ́sọ̀gbọ́ ọ̀nà ọgbàsán pupa ń bẹ̀ àwọn àfihàn jàlámíà tó jí lórí wáyà jàlámíà ẹ̀mú sídìí òkìní tó jí ọwọ́ amásọ pupa ẹ̀ pàkájà ọ̀nù àlọ́ ọ̀dọ́ amájíbí kẹ́kọ̀ọ́ kúrò mọ́ ọkọ́fà olórí burúkú wèrè. kí ni kátú kátú wọlé wá ṣe kí ni wọlé wá ṣe kí ni ẹ. ọmọ ah, ká wọlé jẹ́ ká wọlé. Hmm, hmm, hmm. Ah, kí ọ̀tún lọ jókòó sí kó má tún lọ lùyàn. ayé ò ní sọ wá lórúkọ bí ti báwo. ló ah! fẹ́ ká jókòó kó pa bó ṣe pàbúrò wa ni. Ah! ẹ jókòó ẹ ká jókòó ẹ ká jókòó ẹ hmm, ká jókòó. àwa ṣeré ń bí rárá o àwa ṣeré ń bí rárá ni because ọ̀rọ̀ ẹ̀mí nìkan tá à ń sọ yìí. ó fi ọlọ́run bá pè é mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀ yín ayé ò ní sọ yín lórúkọ tí ò jẹ́ sísí yín o ẹ rí owó tí mo fún yín èmi kàn fún yín ni o. blackmailing bíi ti báwo blackmailing ló fún ọ lówó tó fáwọn tó kù the same amount ó ní blackmailing. Ah, nígbà tí àbúrò mi kú ṣálé wá iye tó fún wa náà ló tún fún wọn náà ó dẹ̀ sọ pé ò lò wọ́n ibù yìí wo ó máa dákúrò jẹ́wọ́ o. wá wá àánú dàlà wà bí jẹ́wọ́ fún wa. wo tó bá ti sùn wàhálà àṣírí àbò. Ah, mi ì lo anybody ah, ah, ẹ jọ nítorí Ọlọ́run àwọn ọńkú àǹtí ẹni rú mi náà ní àbúrò. àmọ́ ò lè lórí àbúrò mo lè nírú ẹlábúrò láyé kí nírú ẹlábúrò ti bá o kó má àbúrò mi ò lè fi yan ṣòwò ó ṣe wá ó ṣe jẹ́ pé iye kan náà tó fáwọn yẹn náà ló fà wá náà. ó sún mi o kí ló fi wọ́n ṣe àwọn ọkàṣẹ rẹ ni. nǹkan mi wà lọ́rọ̀ yìí jẹ́wọ́ fáwọn. there is more to it. there is more to it ọ̀hún ọ̀nkú àǹtí kí lẹ fẹ́ kí n ṣe ẹ jọ any amount ẹ sọ dídí. ẹni ẹ̀ mọ̀ síbi tí báwo bọ́ọ̀lù ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ bọ́ọ̀lù àbí. ẹni ẹ̀ mọ̀ síbi tí báwo ọ̀gbẹ́ni wà bó ṣe làbúrò wa. ó ti sunukọ lọmọ ẹ lómi wa àbí. wo àìsè tẹsẹ̀ bọ́ ni wà á rìnà wò tó bá jẹ́wọ́ tó bá jẹ́wọ́ kan tó ń fi wọ́n ṣe wà á rí ibi ìwù bí ìran. máa sọ àwọn àǹtí ọ̀nkú. Ah. pẹ̀lú ọkọ mi ti bọ́lá. Ah. mami mami ọmọọṣẹ́ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọdún kan. Ah. Mami, mo sọ fún yín pé nǹkan ṣe mí. Mo lémi nìkan ṣe. Bíbọ́lá nǹkan ò ṣe ẹ́. Àríró eléyìí ni a fi dẹ́rù lọ́rọ̀ ni èwo la ti gbọ́ ní ìtàdílé ayé yìí àà lọ́dún kan ibòmíì tó wá ń ṣẹlẹ̀ bí oṣù kan kọ́ ṣé kán lọ pokùn so ni ó ti ṣèdárò ó ti ṣèdárò ó ti tó kóra ẹ gírí ohun tó kàn ń ṣe mí ò kọjá pé ah tẹ́lómi bá máa lanu pàgà báyìí tó bá máa sọ̀rọ̀ ọ̀tọ̀ ni bó ṣe máa sọ ṣùgbọ́n nínú ló mọ̀ọ́kà àwa la mọ̀ pé kò kàn wá èyí tó fi kàn wá ni pé ọmọọṣẹ́ wa ni wọ́n tó bá dọ́dọ̀ àwọn òbí wọn náà ló ti ṣẹlẹ̀ sí ṣọ́ máa pokùn so ni. Àmín. ẹ̀ mọ̀, ọ̀pọ̀ ara Ọlọ́run. Ìrọ̀ iwájú tí ẹni tó kú náà wájú tó dojúkọ ọlọ́run jò dá ẹ̀yìn tó fi ilẹ̀ núrò lẹ́yìn kankan orígbò ìbọn bá ti kà tó kọjá àwa táwa ń bì so ti ẹ̀yìn sẹ́wárí ẹ̀yìn ìyá wa lẹ́ẹ̀ma àbí ti kìíní ṣe iṣẹ́ sí ẹ mọ̀ ẹ sọ pé kọ́dún jìnnà síra wọn káwa náà tó lọ́ba ni o ọdún kó lọ fáà tí èso ọdún kékeré tí ó lọ gan gidi bóyá bíi seventy years sígbà táwa yìí àbí eighty good to go kún ọjọ́ orí wa yóò tán. ẹ ǹ bùrọ̀ Kasali kí lè fẹ́ gangan kí ni kí ni main point nǹkan tẹ́ ń wá. ẹ má bẹ̀rù ẹ má bẹ̀rù ní tí mo fẹ́ sọ ni pé ó yẹ kí n kí n fi ẹ̀rín wọlé ni ó yẹ kí n bì happy wọnú bí ni ó yẹ ká celebrate kínní ni àmọ́ tó bá lọ́wọ́ wa yìí ó lé díẹ̀ ni. káwa kẹ́dùn níwọ̀nba ká lè tara mọ́ra iṣẹ́ ó ṣe kókó ìgbára lèyàn búra àsìkò iṣẹ́ ẹ̀tẹ̀ lè ṣiṣẹ́ lẹ̀ wáyé àwa ti fún ara nísìnyí báyìí ẹ̀yin ló kù sí. Ah. mo á ní jẹ́ kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ tí abáwọn ará Ondo sọ tí wọ́n yarí máa lọ pé ten million naira ni láàsì báwọn ní sí mo kàn déédéé rí kọ́ọ̀lù wọn ni ah, n bá ṣe ẹ̀lò àwọn náà lẹ́lò wọ́n ní ṣèbáwa ni àwa tí àwọn ìjọba dámọ́ bá ṣe ń bẹ́ẹ̀ ni wọ́n ní kí n sẹ́ndì account number yẹn irú ẹ̀rí láyé mi. mo mi tẹ ní tẹsẹ̀ mi tí mo kó tún ìṣe àkókò tẹ̀ sí lọ àfi fi àbákan ti wọlé sọ́dọ̀ wọn nígbà tí wọ́n rí tí ó jọ mí lójú gangan tó dàbí pé ó dàbí pé kìnìún bíi májíìkì ló ṣe rí lójú mi sẹ́ńgbọ́n mi mo kàn rí aláàtìní tó ní tó tó tó tó tó five million naira ó jọ mí lójú ó jọ mí lójú. sẹ́rí bẹ́ẹ̀ máa sẹ́ndì àkáǹtì nígbà míì wà ẹni tí ẹ máa sẹ́ndì àkáǹtì sí ó lè mọ parọ́ ó lè lóun ò rí bó ti jọjọ́. nẹ́tíwọ̀kì nìyẹn tí nẹ́tíwọ̀kì bá ti da nǹkan kan láàmú kò sí pé mẹ́sẹ̀gì ni kò sẹ́ǹdì ẹ̀ orí afẹ́fẹ́ ló gbà lọ ìpẹ́ ó dẹ̀ máa padà nẹ́tíwọ̀kì dá nìyẹn. ẹ mọ tí mi sọ. èyí tó tún wá ń jọ mí lójú sẹ́ńtà àkáǹtì àkọ́kọ́ tó kọ́kọ́ lọ yẹn òun kọ́ ni wọ́n dá àló tẹ̀léra wọn ní gbogbo ẹ̀hún tó ṣẹ̀lú méjì sẹ́ẹ̀. kò yé mi jọ ṣé nǹkan mi wà nàìjíríà ẹ Àṣàlí. kò sí nǹkan náà. ológbò wọn kà tó yìí irọ́ là bá ń di ẹ ẹnu ẹ dùn jù irọ́ tí wà lẹ́ẹ̀ pọ̀ tó yẹ. mọ́mí iṣẹ́ rí kò sí nǹkan tó ṣe network nàìjíríà o bẹ́ẹ̀ máa ń wá credit alert wàláì nǹkan tó yẹ kó ti credit ẹ̀yàn níbi àgbọ̀kànlá tààrọ̀ èèyàn ni wọ́n ti ti àgbọ̀ méjìlá rẹ̀. tẹ́lá ti bá dẹ̀ ti wá wọlé jíṣẹ́ fọ́gẹ̀ ẹ̀ wọ́n ti sanwó nìyẹn kẹ́dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ iṣẹ́ wọn ní kíákíá ẹ jẹ́ tara mọ́ra kẹ́ kó gbogbo nǹkan ṣẹlẹ̀ nǹkan ṣẹlẹ̀ yẹn kẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ̀ kan o dẹ̀ má ròyìn o bẹ̀rẹ̀ sí ní rò ṣé jọ wo ṣé mo ṣe ń dọ́bọ̀ mi láàmú nìyẹn màá ní kó sàkẹ́ o. ẹgbọ́n mo mọ ní dààmú hmm? kò sí tẹ́fẹ́ tì mí sí kò sí tẹ́fẹ́ tì mí sí. o gbọ́ jíbọlá jíbọlá gbé kó lọ́kàn pátápátá gbé kó hmm. lọ́kàn pátápátá. ẹgbẹ́ ẹgbẹ́ kìíní kó lọ́kàn bá ah. ẹgbẹ́ ẹwọ́ye ẹwọ́ye fífọ̀ wọ́n ti rẹ̀ pọ̀ five million ni mo sọ fún ọ kọ́kọ́ deposit. ìwọ ní five million tí wọn náà tẹnu mọ́ fi five million lẹ̀ hmm. ṣé kò rí ìtírí ìtọ́jú bẹ́ẹ̀ lọ ni. ó yé mi nítorí mo ṣe sáré sẹ́ńdì ẹ̀ tó sáré sọ́ṣẹ́ padà ní ìtọ́jú lójú. Ah. wàhálà ẹ̀ pọ̀ o Kasali. Dawa yazuka zurava tuyaka ozo mudomu duravu zayuba turaku odo mudomu zeyura baraza dozoba dozoba odo dozoba burakun tuyara eh! za zaka da to tumbu da sin diye <laughs> pakobo pinko pakobo ó yá jókòó lójú bẹ́ẹ̀. desizika desizika desizika purata purata purata osutuma oto sini tititi káàkiri ara ẹ̀kú rere tó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ah, ẹlẹ́dàá rẹ̀ máa gbé ẹ̀ ẹlẹ́dàá rẹ̀ ó tọ́jú ẹ̀ gidi. sọ fún ẹlẹ́dàá ìpín gbogbo àwọn tí kò fi ẹ̀rín mọ́lẹ̀ ẹ̀ wọn ní fẹ́ kún mọ́ bẹ́ẹ̀ sórí gbogbo àwọn tí ẹjọ́ wà ní àyíká tí ẹjọ́ ń ṣe òwò kan náà tí ẹjọ́ ń ta ọjà kan náà tí ẹjọ wà ní agbègbè tẹ kí ẹjọ wà ní àyíká àwọn ni wọ́n ń da ẹni àmú. Ah, láwọn tó jẹ́ pé mi ò rí tiwọn rò bí mi ṣe máa tàlè mi bá káàkiri. Rubia Aliyi Gazaba Pinku Pinku tóńtómẹ́lẹ̀ ah. ah dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ìpè àsìkò tó rìn sí yìí ó dáa púpọ̀ sórí ntí àwọn ọmọọṣẹ́ tí wọ́n fi ń kú wọ́n wá ń yọ lẹ́yọ kọ̀ọ̀kan bí ọmọ ọ̀wọ̀ <laughs> kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́ ah, ṣòwárí àsìkò tó wá yìí ó dáa púpọ̀ hmm. e, èèyàn mẹ́ta lórí nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sí rí ah. tí mo ti sọ fún wọn wípé mo máa bá wọn ṣe omi kan ò wá rìn sásìkò sọ pé ẹlẹ́dàá mi kò ní burú. ẹlẹ́dàá mi kò ní burú. ọ̀rọ̀ mi kò ní bàjẹ́. ọ̀rọ̀ mi kò ní bàjẹ́. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ ṣe fún yẹn ìkan wà ní London fausa ló ń pè alájà fausa hmm. ló ń pè London ló wà ìkejì ló ń jẹ́ ọmọ ọ̀hún mi hmm. ìyá Maliki òun náà ó wà ní London ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ni alájà Adédoyin hmm. ìyẹn ó wà ní Amẹ́ríkà ó wá jẹ́ ìgbà náà nìwọ náà wá wá mo máa wá ṣe papọ̀ fẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin tí mo bá ti ṣe omi yìí tí mo gbé fún wọn wàá wá lọ sí ibi tí ìwọ ti ń ta ọjà yẹn wàá wá wọn sí gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin. tùzùm tùzùm ọ̀sí ìsàn sọ̀kìsọ̀kì ọ̀sí ìsàn mọ̀sánmísánmi. ti dá wọn padà nìyẹn wọ́n ń bínú sáwọn nǹkan ni mo fẹ́ rán wọn ṣe mo wá nìkan padà ṣó ti yẹ wàá wá wọn sí orígun mẹ́rẹ̀ẹ̀rin tó bá ti wọn wàá wá sọ wípé gbogbo ẹni tó fẹ́ dìrì ayọ̀ mi lọ́wọ́ gbogbo ẹni tí kò fi ẹ̀rín kó fi wá mọ́lé mi tó fẹ́ fi ẹkún mọ̀ kó jẹ́ tiẹ̀ padà bẹ́ẹ̀ kó máa wá ṣe àdúrà ó ti tán. Yeah! ọ̀sọ̀kìsọ́ọ̀kì ọ̀sọ̀kìsọ́ọ̀kì ọ̀sọ̀kìsọ́ọ̀kì. Soki soque Soki Soki, soque Soki, Soki soque Soki Soki, soque Soki, Soki soque O soque-soque. Como ya la cara, mordeu. see me. ẹ̀rù ń ba èmi o kí ló ń ṣẹlẹ̀ gangan gan mo mọ iye àwa tá a wà ń lú tẹ́lẹ̀ mo dẹ̀ máa wá tó kù ń sìn. sórí tèmi gbọ́ sí ni pé hmm. ilẹ̀ mọ̀lẹ́bí tí ọ̀gá rà tí àwọn ẹbí tó kù tí wọn ò fọwọ́ sí hmm. ibẹ̀ náà ti fi ń sí ọ̀gá táwọn ọmọ sẹ́fi ń kú hmm. ní tó ṣẹlẹ̀ nù so wá di jẹ́ kí n sọ nǹkan fún ọ sórí bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo ti lọ mo ti bọ̀ ó ti yọ báwọn ikú kankan ò ní èmi pa o torí mi ti lọ sábúlé mo ti lọ dira wọn ti bá ń sín gbẹ́rẹ́ sí gbogbo ara tí nǹkan kan ò ní ṣe mí torí pé kí ni ikú ò kí ń pẹta lójú ìran kó lè pa èmi o. ẹ jọ̀ọ́ èmi tí mi wà lábúlé tí mo ti fẹ́ lọ sí gbẹ́rẹ́ pa kọ̀ọ̀kan. ẹ sọmọ tó ṣẹlẹ̀ wọ kówó wá kí mi mú ọ lọ sábúlé eh. kan bọ ọsìn gbẹ́rẹ́ eh. gbẹ́rẹ́ tiẹ̀ gan tún lè yàtọ̀ sí tèmi tí ẹ lè tún jiná ju tèmi lọ wọ́n bọ ọsìn láti pàkọ ni wọ́n wàá sin déwájú orí báyìí bó bá ṣe fẹ́ sí kódà wọ́n lè fi bọ́ ṣe bra hmm. àbí kan bọ́ fi ṣe pátá. wọ́n máa fi pátá ajé bikini set ti abẹ́rẹ́ náà. ikú ọ̀gá òbá tiẹ̀ kú mi bóyá kú ti gbẹ́rẹ́ yẹn ṣe bá dáná fẹ́ fi ṣáàmì. kò sí tí ó sì ọwọ́ sáà ti kó wá mú nǹkan tí mò ń sọ. èmi ò ṣáà gbọ́dọ̀ kú ni mo sọ mi gbọ́dọ̀ kú ẹ padà sí di ọjà gbogbo alájọ kú tí kú bá dé. nǹkan kan tí ó pẹ́ ní bọ́dì. nǹkan tó ń sọ lórí fóònù yìí ọ̀rẹ́ ṣé mo fẹ́ mọ ọkọ ẹ̀ tì ni àní mo rí ọkọ ẹ lọ́dọ̀ Jíbọ́lá Lákàrà kò dẹ́ ń ṣe first time lélẹ̀ ìgbà kẹta lélẹ̀ tí máa rí ń bẹ̀. tó ń ṣe kíni. ó ń jàkàrà. tó ń jàkàrà. tó ń jàkàrà bí tó ń jàkàrà. tó ń jàkàrà. kò yé mi. ní nǹkan tí ẹ mọ̀ ṣùgbọ́n ní pé nǹkan tó bá pè lórí wọn kí máa fi ń tẹ̀lẹ̀ ni báwo ni corporate person bẹ́ẹ̀ yẹn ṣe máa lọ jókòó síbẹ̀ yẹn máa jẹun kó kó kó bójú mu náà. lọkọ mi ah. ní ọkọ mi tèmi fi gbogbo nǹkan tẹ́ lọ́rùn nínú ilé bí mo ń ro ẹ̀fọ́ ẹlẹ́gùsí ni mo ń ro rírò ni mo ń ṣe jollof rice ni mo ń ṣe oríṣiríṣi. gbogbo ẹ náà ni mo mọ̀ ṣe. ó wá jókòó síbẹ̀ yẹn ó ń fi sútù jàkàrà right. bá mi nu mọ́tò. Ah àkàrà tí mo ní kẹ́ fún mi sí ń kọ́ eléyìí tó bá jù sínú òróró. Hmm. sorry sir. take away nǹkan. wọ́n ti bá yín. eléyìí ti máa mú lọ. Eh, <laughs> oh nice one òṣì ọkọ mi adé orí mi ló bọ́ ṣẹ́ẹ̀tì ti àkàrà òṣì àkàrà òfò àkàrà ránù jọ bọ̀bọ̀ kí ni problem rẹ̀ náà. what are you doing there now kí ló ń ṣe ń bí. kí ni mo ṣe ń bí. kí mo ṣe ń bí. bí mo ṣe tí mo ṣe ń kúrú tí mo ń ga tí mo ń ronyán fún ẹ mo ń gbogbo ẹ fún ẹ àkàrà àti kọ́kọ́ ló wà mú bí. sí o bá mọ protein àtàwọn nutrient tó wà ní àkàrà you will love it you will love it. ẹ gbàgbọ́ ah. Williams Williams so she don't máa wá ṣe every day of your life rẹ. o tún pa mí fún un. síbò ìmọ̀ máa dáná fún ẹ tó ní jẹ́. o ah shout don't stop shouting ó lè ṣe tún jàkàrà rẹ lọ. mr williams ẹ̀yin know I ṣe dáadáa ẹ ah, ṣe dáadáa too much of everything is bad. tani what's what's the cause of your problem tani who is this. ó lè ó lè tún ó lè tún jàkàrà rẹ lọ. why do this now why why kí n ṣe yẹn mọ̀mọ́ náà dá ah, kí ló sẹ́yìn ẹ wá sọ́rí burúkú ti báyìí sẹ́ ẹ jà wèrè èmi kọ́ ni mo kọ́ ẹ wá ẹ wọ́n ní burúkú wá àwọn akọ́lá kó báyìí. kí ló ṣẹlẹ̀ ẹ ní lọ́ọ̀kì gan-an. ẹ kí lẹ rí o. wàhálà ẹ ní lọ́ọ̀kì gan-an ah, obìnrin mo gbọ́ pé wọ́n bá jowú àkàrà lẹ́sùn bá ń jowú. Ah, wo bá yẹ pé tó bá gbèmí ni obìnrin kan síbẹ̀ dàkàrà di wo máa fún gbájú ẹ wá o ẹ wá pẹ. ẹ wò ẹ wò ẹ wá bí kí n gbogbo orí burúkú yìí. ẹ ṣe gan san. Ah, ah. Williams. sa rọra o ẹ sàn. máa rọra ṣe o. ẹ yé mi sàn. ọ̀rọ̀ obìnrin tá à ń gbé sílẹ̀ èèyàn máa wà kíáfù pẹ̀lú ẹ o. gbogbo nǹkan lèèyàn lè fi dùn wọ́n ọ̀rọ̀ kan sí oúnjẹ kéèyàn má jẹ ó máa ń ká wọn lára púpọ̀ jù ó gbọ́dọ̀ ṣe sùúrù gan kó dẹ̀ wá ọ̀nà kọ́nà láti lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló dé àṣejẹ ilé òní jẹ àkàrà òun ni wàá máa lọ jẹ wọ́n má nǹkan ṣe sí o wá nǹkan ṣe sí kò dẹ̀ lọ bẹ́ẹ̀ dáadáa. ẹ ṣe gan sa mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ. kò yá gbọ́ ni. kéde wọn máa wò ó kì ṣe pé mo fi ṣe ká o dédé díẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní lọ jẹ àkàrà jíbọ́lá o mi mọ̀ bí imú ẹlẹ́dẹ̀ mi ṣe wọ bà bọ̀ màá ṣàtúnṣe bẹ́ẹ̀ ṣe bá mi rí ṣùgbọ́n màá ṣàtúnṣe mi mọ̀ pé nǹkan tó máa bí ìyàwó mi ní tó tó bá kò yá ṣàtúnṣe o ṣàtúnṣe o nǹkan méjì ló máa ń dùn obìnrin jù tó dùn wọn ju kán náà wọn ní ẹgbàá lọ kéèyàn kó oúnjẹ sí wọn lọ́rùn kó má jẹ igba èrò náà máa rò lọ́kàn wọn á dàbẹ̀ nípò ti lẹ́lòmíì níta tó ń ṣe oúnjẹ fún ẹ ẹlẹ́ẹ̀kejì kéèyàn má bá ọ lò pọ̀ ó dùn ọ ju kéèyàn náà wọn lẹ́gbàá lọ ó yá ṣàtúnṣe ọlọ́run ní dalí ẹrú o ọlọ́run ní da ọ̀nà ẹrú náà rú o kó wá nǹkan tó wàá ṣe sí o. màá máa ṣàtúnṣe ìjọ iṣẹ́ bá mi máa bẹ̀ ìyàwó mi. màá bẹ̀ ìwọ náà kó ya tètè lọ síbẹ̀ ń sìn kó lọ bẹ̀ máa bá sọ̀rọ̀ ọlọ́run àtún ọ̀nà ẹ ṣe ọlọ́run dẹ̀ ní dalẹ̀ wá rú. àmísà ṣùgbọ́n sà fún ti bí yẹn máa pè é. kò sí wàhálà sí wàhálà pẹ̀lẹ́ ok ní wàhálà pẹ̀lẹ́ máa rọra ń bẹ̀ yẹ o pẹ̀lẹ́ o ọmọ hmm. oúnjẹ ìyàwó kọ̀ọ̀lẹ̀. aṣọ o aṣọ kẹyìn rè o. ẹ̀yin dídùn ah! ara yín o. ọbẹ̀ ajẹ́rọ̀rùn. ibà pọ́njúpọ́tọ̀ wà bí. aṣọ kẹyìn rè o. kíkéré la ta ń kéré. aṣọ àwòrán. lọ́kọ̀rọ̀jẹ̀ wà bí. ẹ wá ra nǹkan tí mò ń ta o. aṣọ kẹyìn aṣọ àwòrán. ẹ̀fọ́ rè o. aṣọ òkè rè o. orí fífọ́ bẹ́ẹ̀ bí ni abẹ́rẹ́ rọ̀rẹ́. ìkéré la ta ń kéré níbi ìṣọkọ ojú ẹ̀fọ́ rèé o. ẹ wá ra nǹkan tí mò ń tọ́ o. ẹ ra láìsè bẹ̀. ìjẹ̀dí fẹ́ mi o. ẹ má bínú o ẹ dákun ṣé mo lè béèrè ìbéèrè lọ́wọ́ yín. kí ló fẹ́ gangan. ẹ dá ọmọnìyàn lẹ́dẹ̀ mọ́lẹ̀ yìí kí ni tí wọ́n ṣe fún yín tí ẹ fi dè wọ́n mọ́lẹ̀. ìkùrọ̀ ló wá rà lọ́jà ọmọ ẹran ṣe dé gbá wo mo tún bá bá gangan ni kò kọjú mọ́. ìyàn ah. wà o ọbẹ̀ ayé wà o ìgbà kan mélòó ló fẹ́. a jẹ́ pé ọjà èrò pẹ̀lẹ́ ń tàn bí èmi ò sì lówó òkúta tí ń rà wo bí arákùnrin pọ̀ sókè lọ rajà ó yá. Hmm. ẹ̀yìn dídùn ara ríro. ẹ lọ nǹkan tí mò ń ta o. ibà pọ́njú pọ́ńtà wà bí o. ẹ wọ́n rèé o. ọbẹ̀ ajẹ́rọ̀ọ́rú. ẹ ra nǹkan tí mò ń ta o. arákùnrin kí ló fẹ́ bá wa Emi. kankan t'i mo fẹ́ rà láàrin yìí mo mọ tó ń o Emi o ní ni o mo mọ̀ pe òfò mo mọ̀ pé kò jìjì mo mọ̀ parún kankan bẹ́ẹ̀ ni mi kèrègbè òfìfo wọ́n kó àrìn dànù àrùn wọlé mi kò bá mi kèrègbè òfìfo wọ́n kó àrìn nù òfò wọlé mi kò bá mi kèrègbè òfìfo ẹ kó àrìn nù. arákùnrin ọjà ayé ló wá náà yìí èèyàn sì kí wọ́n nájà ayé kó padà lọ́wọ́ òfìfo ó ti wọlé ikú lẹ́ni dandan ni kò filẹ̀ ṣaṣọ búra. irọ́ ló pa aṣọ pupa lèmi. tí ò gbọ́dọ̀ bókun wọ sà èèwọ̀ ni. daniel. èmi àkàndá olódùmarè lèmi àkàndá ẹ̀dá ni mí ọmọ oníyà mẹ́ta lórí tàbí kan ọmọ oníyà mẹ́ta ní ààbò mi ìyá mi kan wà láké ìyá mi kan wà lóko ìyá mi kan wà lọ́wọ́ rẹ̀ gbọ̀ngàn èmi gangan. mo wá jí gàtà mo rìn gàtà mo rìn gàtà gàtà wọgbẹ́ ẹlẹ́ta òkò mo pa ẹran mẹ́ta mo kó lórí ìta mẹ́ta mo kó fáwọn àgbààgbà mẹ́ta wọ́n wá wúre mẹ́ta fún mi wọ́n ní ní báwọn kúkú àjọkú wọ́n ní ní báwọn ṣàìsàn wọ́n ní n ò ní fi ara mi ṣòfò àtèmi àti dúkìá mi. níwọ̀n náà. bẹ́ẹ̀ ni ajá rẹ ti wọlé tẹkùn lé mi dandan ni kó fẹ̀jẹ̀ wẹ̀ sápò ọláwọ̀lú àyìn ìròyìn ọjà ẹlẹ́dàá mi ló dá mi dẹrú tọmọ nínú orí igi tàgbà tọmọdé ní yọ̀mọ́yọ̀ ìjọ tí kú bọ́wọ̀lú ìjọ náà ní jìnnìjìnnì yẹn bolẹ̀ ó fojú kan èmi kúlẹ̀ ní jìnnìjìnnì kó mọ́ ọ. irọ́ ló pa kí ni jẹ́ báyìí kájà ó dúró kẹ́kọ̀ọ́ dúró káwa la fẹ́ gbìyànjú afẹ́ múrò ẹ̀kọ́ afẹ́ fi lájà lọ ọ̀rọ̀ tí ò lè ta àsí ọ̀rọ̀ ni eégún lèmi tẹ́gùn mi bá wọlé alágbẹ̀dẹ kò léèwọ̀ abúlé ni o gbọ́dọ̀ jẹ́ tí pẹ́pẹ́yẹ bá tẹ̀dọ̀ yọ parẹ́ tọ́sùmọ̀rẹ́ bá yọ lójú ọ̀run yọ parẹ́ ilé koko ni tagbe akaba faratilẹ̀ faratilẹ̀. ó ṣe dúró ó ṣe dúró nígbà tó mọ̀ pé ò lọ́jà àgà kílẹ̀ tó wá ń forí ọ̀ka họ mú wọ́n jẹ́ kó mọ̀ wípé ìjọ tọmọdé bá fojú kan jígí ọjọ́ náà ló ń rí ẹ̀dá rẹ̀ ìjọ tágbàlagbà bá fojú kan jígí ọjọ́ náà ló ń rí ẹ̀dá rẹ̀ tọwọ́ tẹsẹ̀ alábà ń fi wọnú gbá ìjọ tógun náà gbòǹgò bá bọ́ sínú omi ariwo yè ní kẹ́rọ̀ ọ̀run ọmọ ìbá gbàlejò ara ń kan mi. Ah! ẹ̀lú ọkọ mi ṣe dáadáa ni. ẹ̀lú máa mi a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o gbogbo ẹ̀kọ́ ń dùn yùgbàyùgbà ni o. tó máa máa dùn náà ni ó máa dùn fún ẹ títí ni dọ́jọ́ ogbú ẹ ó máa máa dùn ni tó bá dùn fún wọn náà ló máa rìn mí náà dọ́jọ́ ogbú èmi náà ó máa dùn fún mi ní ọmọ mi. Ah, màmí ẹ rí i pé nǹkan tí mo gbà lọ́wọ́ pòfẹ́sọ ẹ rí bó ṣiṣẹ́. ṣé kò ti lọ bí oṣù méjì àbí mẹ́ta. ẹ ti lose count five months oṣù márùn-ún báyìí nílùú nuru ti kú last. oṣù karùn-ún oṣù karùn-ún. Ah! ìyá mi òṣòro gáfá ni má wàá gún olókìkí òru ẹ̀yìn láàmú ẹ̀jẹ̀ èèyàn má bì kí ló dé kí ló ṣẹlẹ̀ bí mo bá ń kanlẹ̀kùn ẹ máa ń ṣí ni kò sílẹ̀kùn tí mo kàn tẹ́ ẹ̀ ṣí kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ ṣí lẹ̀kùn Kàsálẹ̀ tí mo kanlẹ̀kùn tẹ́ ẹ̀ bá mi ṣí kí ló ṣẹlẹ̀ yìí ìyá. iná rí ọ̀kan dáadáa ni. <laughs> ó lójú ọ̀ọ̀kan dáadáa ni o bóníkànkùn bá kànkùn oníkèrè yọ̀kèrè ni ọmọ bí wọ́n ṣe ń kàn ni tọ́pọ̀ ọmọ bí wọ́n ṣe ń kàn ọkàn wọn ò sì fún ọ. wọ́n bí mo ní jẹ́ ọmọ ni wípé wọ́n fi ojú ànáwó òkú tèmi o kẹgbẹ́rẹ́ ọmọ bọ̀ bọ́ ẹ lásán o èmi yàtọ̀ o àkàndá lèmi o ọmọ oníyà mẹ́ta ni mí nínú ayé ìyá mi kan wà láké ìyá mi kan wà lóko ìyá mi gangan wà ní ọgbọ́nàgún àga. kò ní dá fún yẹn tó wà lọ́rọ̀ gún àlọ́gbà yìí iwájú ta ló ti ń dún ìwọ ta ni awítọ̀ oníwà àkọ́dá ọ̀run irọ́ ló pa. gbóbi gbogbo ibi tó ti ṣe sẹ́yìn gbogbo ẹni mọ́mọ́ gbogbo gbéwọn yẹn ṣe ń kú pípípí ọmọ ń pa ẹ̀ ìwọ ló ń ṣe é òun lẹ́jẹ̀ wọn òun lomi wọn òun lo gbogbo ara wọn àmọ́ ó ti dórí tọ̀dọ̀ mi òróǹro lèmi o bọ́ bá jẹ mẹ́ran ọ́ bì. ká jẹ́ tí mi ò ní bì. níwọ̀. àrùn onímọ̀yà lórúkọ tá à ń pè fún ìròyìn onímọ̀sán lórúkọ tá à ń pè jù àtọ́tọ́ lẹ́nu mọ̀ mi lórúkọ tá à ń pè àwọn ìyá. bẹ́ẹ̀ yọkọ bá dojú mi nípa ní kò fara ẹ ní ìrà ló pa ìrà ló pa ìrà ló pa ojú kan ṣoṣo dára bàbá wó sí ibẹ̀ náà ní ìrà sí ọ̀yà ṣubú lulẹ̀ ṣubú lulẹ̀ ìjọ kẹ́yà pọ́pọ́ rẹ̀ o alápọ̀kà ìdásẹ́dẹ̀ pinnu tí gbé ní bíbí kalokalo bàńdánù kò gbé mi ọba délé kò kílé bọba dọ́nà kò béèrè ọ̀dà bọba táyọjọ́ mi wá. Ah! Mami, kí ló ṣe yín kí ló ṣẹlẹ̀. Eh? mami mami. Mami. olórí ẹ jọ kí lẹ̀ṣẹ̀ mi gan-an ṣebí torí kí n lè jẹ́yàn ni mo ṣe wá darapọ̀ mọ́ yín ọmọ márùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo kó wọnú ẹgbẹ́ yìí wá ẹ gbà kú ẹyọ kan ṣoṣo ẹ tún wá ní kí n fi ẹ̀mí ẹyọ kan ṣoṣo yẹ kí n tún fi nílẹ̀ fún yín kí ló dé ṣe bá bí amọ ni yín. tó o mọ̀ pé ìran olúwo kan wọn ò máa wo ìran àrẹ̀sà kan wọn ò mòrò ìran bàbá tiwa yìí ló mòrò tó mà gan-an tó tún mọ pankẹ́rẹ́ tí wọ́n fi ń nàmọ́ lójú oorun ṣé mi lọ lórí ni àbíwọ tó o fi ń jà mí níyàn. Hm? olórí ẹ má bínú ẹ foríjì òun náà kọ arabiamọ ló ta kò sẹ́ni tí ò lè ṣe ohun tó ṣe yẹn ẹ jọ̀ọ́ olórí ẹ bá mi foríjì. yóò lóye ní ìforíjì. Ah, ẹ̀yìn bàbá rí bẹ́ẹ̀ ọ̀dà bàbá ti ṣe pé kádàrí dín ni yóò fẹ̀sìn ara rẹ̀ dín ni. kò burú tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyí mo ti ṣetán àmọ́ ọ̀rọ̀ pẹ̀lú àdéhùn ṣayé jíbọ́lá kan ṣo tó kù yẹn èèrà ò gbọ́dọ̀ rìn o ìyá olóyè ọ̀rẹ́ mi mo fa jíbọ́lá ní ẹ lọ́wọ́ o ojú mi dojú ẹ o nǹkan kò gbọ́dọ̀ ṣe jíbọ́lá o àṣẹ́gun. ará iwájú ẹgbẹ́ àtàrí àjànàkú.

lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ àkàrà títà tó wá sọ fún mi wípé ọjà ò yá mo wá tọ àwọn àgbà lọ lẹ́yìn oṣù díẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní tà tọ́jà yá ló bá ránṣẹ́ pè mí wípé kí n wá. kì í ṣe ẹrù ọmọdé. mo kí gbogbo ẹgbẹ́ o. mo ní kí n mú ìròyìn ayọ̀ wá. Jíbọ́lá ó ti ń ta wàràwàràwàràwàràwàràwàràwàrà. Ajé ti ń bugbájẹ, òun náà ti ń pawó lọ́tún, ó ti ń pawó lọ́sì, ọwọ́ ẹ̀ ti jí sówó dáadáa. Ìyẹn mo ní kí n wá o, ẹ ṣeun o. gbogbo ẹgbẹ́ ẹ ṣé o ẹ o ẹ ṣé o. ìyá olóye kí ló tó tún ká owó àkàsẹ́yìn ọgbàgbẹ́ ni páwọn àlọ́gbàgbà tí gbàráàlú ti gbàrà oko ni ọ̀tà kí gbogbo ẹranko tó kò sẹ́ni tí ó tà ni àmọ́ o àwa náà á gba ẹ̀jẹ̀ olóṣù mẹ́ta mẹ́ta lọ jíbọ́lá. ẹ̀jẹ̀ olóṣù mẹ́ta. bẹ́ẹ̀ ni kò ṣòro o sórí gbogbo ọmọ iṣẹ́ tó wù kí jíbọ́lá ó ní ìkọ̀ọ̀kan ni wọ́n máa kú ní oṣù mẹ́ta mẹ́ta. ah ah bẹ́ẹ̀ ni. ẹ má sọ bẹ́ẹ̀ ni o ẹ má sọ bẹ́ẹ̀ ni o olórí ah ẹ̀jẹ̀ lóṣù mẹ́ta mẹ́ta kí la fẹ́ máa mú wá lóṣù mẹ́ta mẹ́ta irú èèyàn wo. ọgbọ́n ni àwọn ọmọ ọsẹ rẹ ọmọ kú lóṣù mẹ́ta mẹ́ta ẹyọ kọ̀ọ̀kan péré ni. Ah, olórí ìsọnù ni ah. nígbà tọmọ tó bá ń bá jíbọ́lá ń ṣiṣẹ́ tó ń kú lóṣù mẹ́ta mẹ́ta ṣọmọ aráyé ò ní rò sí nǹkan míì fún wa. kí ló fẹ́ sọ ẹ tó bá jẹ́ pé bó ṣe rò nìyẹn bóyá kakókó yàgbá gbogbo ọlá gbogbo ọrọ̀ gbogbo èyí àti yìí tá a fún ká gbà lọ́wọ́ rẹ̀ kó wá di kòròfo ìyún ń kọ́. Hmm. ẹ má gbà tó bá jẹ́ ọ̀nà àbáyọ náà nìyẹn mo fara mọ́ mo fara mọ́. gbogbo àlá tó bá ń lá o má ra àwọn ọmọ ọṣẹ́ wọ́n máa ń lọ sọ́jà. So kò sí ètò ìṣẹyẹ mi bẹ́ẹ̀ orí Kàsálí ló kàn tí mo fẹ́ mú ní gbogbo ẹ bá dá bó ṣe dá yìí Kàsálí ló ṣe mí báyìí o àmọ́ mo fẹ́ kó ṣe nǹkan kan lọ sínú kọ́bọ́ọ̀dù mi wàá rí omi kan nínú ògò kò gbé ó rí pé ó jà sára ẹ fi gbogbo yẹn lè yẹ ká máa lọ sọ́spítù yẹ máa lọ sọ. ó jọ lójú ooo. Oya mi mí lẹ́nu o ẹni mẹ́ta mọ̀ dúró ní ah, méjì méjì o báwo la ó ṣe fárí lẹ́yìn olórí ẹ̀yin ah, àgbààgbà tẹ́sáyé ró ẹ jọ̀wọ́ o ẹ mọ̀mọ́ jẹ́ ń tẹ́ o mo fẹ́ rí tajé ṣe òwe ṣùgbọ́n kí n mọ́mọ́ tójú ilẹ̀ mọ́lẹ̀ o. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah èyí ni èní ni àṣekágbá iṣẹ́ tẹ́ ti ń ṣe ọjọ́ kẹrìnlá èní ló parí ogun tó lúwádẹ̀ ti ṣẹ́ ní orúkọ jésù kò ní gbérí mọ́ ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run kọ sí mi wípé kí n wí fún yín ǹjẹ́ nǹkan tẹ́mi ọlọ́run bá ní kẹ́ ẹ ṣe ǹjẹ́ lè ṣe é ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín wípé gbogbo ohun tó dàpọ̀ mọ́ òwò ìyá yín gbogbo ohun tó dàpọ̀ mọ́ òwò tí ìyá yín ti ṣe tán ti fi ẹ̀mí òkùnkùn kójọ tán ti fi ẹ̀mí òkùnkùn ṣe olúwa ní kẹ́ ẹ jìnnà sí olúwa jẹ́ olúwa jẹ́ kó yé mi wípé kò ń ṣe pé iṣẹ́ yìí ó burú jù láti ṣe torí àti rán wọn tí wọ́n ń ṣe náà tí wọ́n fi ń ṣoríire ṣùgbọ́n olúwa ní èyí tí ìyá yín ti kójọ yẹn wípé kẹ́ ẹ jìnnà sí i wípé kẹ́ ẹ wá lọ èyí tó bá yẹ pé fẹ́ ṣe ni kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ tí yín ní pẹrẹwu ṣóyé yín ṣé kò ṣòro láti ṣe tí ò bá ti ṣòro ogun tólúwa ti ṣẹ́ ní orúkọ Jésù kò ní gbérí mọ́ ní orúkọ Jésù Olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù ẹ dìde gẹ́gẹ́ bí aṣẹ́gun ogun tólúwa ti ṣẹ́ kò ní gbérí mọ́ ẹ bá wa gbélé ẹ lè lọ kí hallelujah méje síwájú pẹpẹ. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. hello hello bàbá afá tí pé látàárọ̀ ẹ̀ gbé kọ́ọ̀lù. lórí tẹ̀ fi kọ́ọ̀dà mi láàmú ẹ ti rí babaláwo babaláwo kó oníṣègùn ni bórí yín ọba burúkú yẹ kẹ́ ẹ ti fura pé ẹ ti sì léyà èmi ẹ ṣe babaláwo. bí mo ṣe máa ń sọ̀rọ̀ báyìí mo ti wà lájí lété mo ń wo bọ́dà lọ́ọ̀kan ni èmi ti wọlé sí kótó nínú mo ń gbàbẹ̀ lọ Kamẹ́rù ṣe ti gbọ́ ọlọ́run akọyẹ ti kó sọ́wọ́ rẹ̀ di ìwé abaláwo kan o mi ò mọ̀ ń pa ẹ o. ẹ ẹ máa fọ ẹ máa gbọ́ ẹ ọmọ ti kọ́ ti ṣe pé ṣé o sì rò pé nọ́mbà bàbá afá ló pè ó yẹ wò. ebó òun rèé. àti pé bí àti ẹ̀gbọ́n rẹ̀ ń bí kinní ni fóònù wà. mo dára. Ah, ah, ah, Ọkọ mi dáre. Ṣé pé ọkùnrin yìí jìbìtì Four one nine. Ah bàbá yìí ti gbá mi. Ìyá mi o. Ti gbá mi ti gbá mi owó àpò kan la mọ̀ fún bàbá yìí. Ibi e, ibi tiẹ̀ sì rò ni pé eh, ti ń dáàbò Ebe àwa rò pé bóyá ọyàn ń ké ni. Àtọmọ tó rìn lọ́nà máa ebi ńlá ní àpè ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tá a mọ̀ pé iye gèǹgé ló ń gan wọ́n gbá wa ni. Ah, ah, ẹ dákun bọ́ọ̀nà ṣe lò fún mi tó ṣe wọlé náà bọ́ọ̀nà ṣe lò fún mi tó ṣe wọlé náà wàhálà ẹ̀bẹ̀ ṣe wáyé ọlọ́run ò ní fire fún yín eh, ọlọ́run ò ní eh, fire fún yín ọlọ́run ò ní eh, fire. ọjọ́ mọ̀ gbèsè pé sórí ìyá pẹ̀lú mi tá a bá wí tẹnu ìbá bọ̀ nítorí ọlọ́run sórí nítorí bàbá fásitì onígbà máa ṣe màmá ń ṣe irọ́ ni. ẹ mọ̀ sí four one nine. rárá. ẹ̀yin náà ń gbáyàn. èmi ò. sí ìsìnkú fún ipò nílẹ̀ fi lọ rẹwà lọ́wọ́ àwọn haúsá. fara balẹ̀ ló ah, fẹ́ kí wọ́n nìwo ní ẹ fi rẹwà lórí haúsá sórí four one nine tó wo okòrí síbí. bó wàá lẹ sí ṣe tiyín. sọ̀rọ̀ èmi náà ti mọ̀ fún ẹnu ẹ mò mú jẹ o mo wà nú ẹgbẹ́ àgbà o mo sì èmi ń parọ́ ni èmi náà ń fọ́nu ni ah, èmi ò mà ní nǹkan kan èmi ò ní nǹkan kan mọ nǹkan kan ẹ̀yin ayé o ẹ̀yin ìyá o ẹ̀yin àgbà ìsí lára yé o ẹsẹ̀ mọ́ ń bẹ́ẹ̀ bá. ẹ ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù ṣe rí nọ́mọ̀nọ́mọ̀ ìyá àdùkẹ́ nago wáìn mi àmì mi ní ìní ipa ní ìfẹ́ àní ọ̀pọ̀ síbù ẹ̀ ṣe aṣọ fún mi gbẹ́ yẹn yẹn personal ẹ̀ lè pẹ́ sí ní ẹgbẹ́ ajẹ́ alájẹ ni yín ẹ̀yin dẹ́gbẹ́ ní èyí mọ̀ lálàrí yín lájẹ ojoojúmọ́ mọ́ lálàrí yín tẹ́ ìwọ̀sọ dúdú tẹ́ ẹ̀rọ pupa báyìí tẹ́ mọ̀ ojú mọ̀ bẹ́ẹ̀ sẹ́nsẹ́ bẹ́ẹ̀ sẹ́nsẹ́ yìí tẹ́ mọ̀ pariwo tẹ́ mọ̀ ṣe táwọn ọlọ́bẹ̀ yín ọmọ pààyàn sí tẹ́ mọ̀ mu jẹ ẹ̀yin wo lẹ̀ síbẹ̀. lórí má kò bá mi ìlẹ́gbẹ́ máa ń kankan. ẹ ṣe rí ọ̀sìn. ìní kankan èmi mà lò fún ọ ni pé kó lè máa gbẹrù mi mọ ni ọmọ ah, pé mọ eh, ọ eh, eh, sórí ayé tá a wà yìí téèyàn bá ló lọ tó o lóògùn tó o tọ lẹ́nu kí lè gbára rẹ ah, èmi pákéjì ni òní. ẹ ẹ fẹ́ jẹ́ kí n fèpè dán wò ẹ pákéjì fún mi lémi ìyá àdùkẹ́. kí n fèpè bá yín wo ẹ ẹ ní kíni lẹ mọ ranjú mọ mi lẹ́yìn kí wọ́n bá yín fọṣọ nígbà yín fọṣọ bójú yín olórí ibú èwo ló ṣe rí nínú gúrùpù tẹ háàdì mi síjọ ni pé ẹlẹ́yẹ ló láyé tí mo ní gúrùpù àdmí ah, yọ ẹgbẹ́ alásàlátù ni alásàlátù kí lẹ́gbójúlé láìláìláláàrùn lágbójúlé a ò ní bàbá tí a rojọ́ fún àsàlátù mi lẹ́yìn kí n ṣàlùwà láǹkírun mi ìyá mi ṣùgbọ́n torí ìwọ náà ò lè ya pẹ̀lú mi ò lè pọ̀ ṣé mo lè ránṣẹ́ lójú bọ̀rọ̀ kò ṣe ilèmí náà fi dàbí ọgbọ́n sọ wá dìgbà tí n bá lanu mi kalẹ̀ tọ́ wá mọ́wọ́ tó fi ń rò mí mú ọyọ ìgbàlẹ̀ yín lọ. bẹ́ẹ̀ ṣe ń wo ọ̀nà lẹ́yìn ìyá alásàlátù ẹgbà ilé yín lọ ẹ̀yin ò ní ẹyẹ ẹ̀wá <coughs> ṣé. mo ní í ṣe bí àgbà ni ìwọ náà lè sọ̀rọ̀ pé ká tó sọ̀rọ̀ kí wọ́n ti ní ságbólé ibì náà wọ́n ti gbé ani mm. ẹ ṣe jù mí lọ ní. ẹ mọ tí ń gbé náà mi o ẹ mọ lọ lé yín o mò ń sọ ní ìsìn ẹ mọ lọ lé yín èmi ò fọ̀bẹ dán yín wò ní ìsìn yìí o ṣé rí bẹ́ẹ̀ ṣe wá wà kẹ́ tó lọ ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín láti èní lọ ẹ mọ́ ta sí mi mọ́ ẹ mọ́ lọ́n lọ yín kí mọ́ lọ́n. ṣé ọ̀dà sẹ́sẹ̀ wá ni pé màá jẹ́wọ́ ara mi fún ọ. ibi tó lè dé ṣọ́ọ̀bù yìí ní títorí yín wá mọ́ yìí ní títorí yín wá. ọ̀dọ̀ wa wa mọ̀ gbọ́ mọ̀ gbọ́ o à ń pọ́n kúndé là pọ́ pọ̀sẹ̀ o yídùn lòdùn là ń bọ̀ rẹ̀ jẹ́kọ̀ o tìlé oge tó ge jẹ o máa lẹ̀ mẹ́mi o bí bàbá ọ̀sẹ̀ ibẹ̀ lómi ṣe o àwọn èèyàn kú gbòòrò o máa lẹ̀ mẹ́mi o bàbá ní ọmọdé sọ́ọ̀bù ara wa mọ́ kọ́kálùkù dúró lé rẹ o. ti fi hàn pé ti kàwé di o fagun àpàtẹ ìwà kékeré ẹwẹ sínú ọmọ ẹgbẹ pọ fún pé ayígẹrẹ àrígẹrẹ àrígẹrẹ ẹ kọrí lẹ yìí. àjẹ àjẹ ẹ rí ẹ fọ fóònù mi. ìgùn yín nìkan lórí. ah wọ labiru kílé tó wá gbé mi ń gogo bí ẹ̀ẹ̀mejì báyìí torí ọlọ mi bí mi bá play bẹ́ẹ̀ tì bí kan ọba jẹ sẹ́dọ̀dọ̀ ní kí n tún play ní ṣé kí n tún play ni bàbá ń gbà mí ẹ̀yìn tó sọ fún mi pé ẹ̀ lájẹ̀ ah! ìyá àdùkẹ́ kí n tó wá kú òṣọ́ọ̀bù yìí fìkan ṣe yín lọ́la alákùá ah, àbí n tún nọ́mbà bàbá yìí pé ni. Eh, When the spirits of the dead refuses to sleep. <laughs> community becomes haunted and harmful for the living. Both the guilty and the innocent must run for the ẹni ó dá ọ̀kan ló ṣe kókó lásìkò yìí bí kì í ṣe bá ṣe yọ pàkúté kúrò lẹ́sẹ̀ ní tara ni. tó dá kẹgbà yẹn lé ní tẹ́nàtì ká má mójútó wọn. alẹ́ ni tó sí ẹ láyé tán tó fẹ́ lọ rè é gbọ̀bẹ̀ lọ́rùn. àwa àlejò àlejò kún tẹ̀sẹ̀sẹ̀ gbà lágbà ládùúgbò. ọmọ ọjọ́ lè dòdò tẹ́lẹ̀dẹ̀ gbòkú tí mo tú àrí. kí lẹ́yìn sà come again ah òkú méjì again. kò Capo, mímí òyà yà Karen Kapo, The Adventure of the Ghosts. máa ti tó òkú ìyá aṣẹ́wó onírúurú ọ̀bẹ láàrin lọ́jọ́ ikú eré yìí oríṣiríṣi èèyàn rẹpẹtẹ níbi òkú ìyá aṣẹ́wó tó ti gba dìgírì níbi iṣẹ́ aṣẹ́wó ṣíṣe. ìwọ lọmọ lọmọ láàrin èrò òrò láàrin àṣà mo ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́ rọgẹ́dìtì ló sọ mọ́ dàgbà wò gbogbo gìràgìrà mo lè ṣe é jẹ́ ó dópin. odò olúfìmọ̀ àsọjí ó yẹ ká fi mọ̀. tó fẹ́ ọ̀nàrẹ́bù tó ń fẹ́ olórin tó ń fẹ́ ọ̀túnba. ẹsẹ̀ ló máa fi lè dé kádùrọ̀. wàhálà ńlá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n ṣòkú ìyá aṣẹ́wó ẹni orí yóò dilé ní gbẹgẹdẹ gbiná àràràn bọ́ǹbù lọ́wọ́ wọ́n fọ ara wọn lórí dànù òkú sùn níbi òkú ìyá aṣẹ́wó sinimá ìkọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n ó tún panilẹ́rìn àlétàkì tó lágbára sinimá titun òkú ìyá aṣẹ́wó is a thriller written and produced by Fúnmiláyọ̀ Sakiyo Glorious directed by Ṣẹ́gun Ògúngbè. mo dá rolex mọ. ẹ dá mọ. bẹ́ẹ̀ni. ọmọ inú ilé dẹ̀ ní ẹ̀rẹ̀ dá ẹ̀ mọ̀ ẹ gbà rolex yẹn. ta ni mo tún lé lẹ́yìn. nukú dáko lẹ pàdé àpàtì òmòwò náà egbò ẹ tí ẹ fi lé owó yìí sí ibà ẹ jẹ́ ìtiwọ́ sí i starring Funmilayo Sakios Tunde Aderioye Madam Sajẹ Ọláníyà Àfàjà Sanyẹri Ladi Fọlárin Mama Ereko Zainab Bakare Amuda Iko Jire Ogunlẹyẹ Àárínola Odubela Ṣẹ́gun Ògúngbè Ọ̀túnbọ̀ Majibike Yetunde Oyinbo Ọpẹ́ Okunola Basira Abadia Ìdòwú Ọládipúpọ̀ Jeremiah Heritage àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní òkú ìyá aṣẹ́wó subtitled in English ó ti jáde báyìí from the stable for Lasco Films Nigeria Limited àdéorí ọ̀pẹ òjò tẹ̀yẹkẹyẹ ẹ tún kú ojú lọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o ọmọ garage another one ní agbó ọ̀gẹ̀dẹ̀ sinimá tuntun òkú ìyá aṣẹ́wó ló jáde báyìí iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtún wo ni ẹ gbà bẹ́ẹ̀ ọ̀nà sco gbogbo igi tí lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ló ń dún. bàbá ẹ̀kọ́ ló kú ìyá ẹ̀kọ́ ló kú ó ní ah no don't say that wọ́n mọ̀ fún mi lẹ́dìyẹ sìn kẹtù wá fi ìgbòdì ǹdí ọmọ lọ́mí. ẹ mọ̀ fún mi lẹ́dìyẹ sìn kẹtù wá fi ìbèrè ìgbòdì ǹdí ọmọ lọ́ẹ̀ni èṣù lálu ògiri oko abẹ́lẹ́kùn sunkún kẹrù ó bẹ́lẹ́kùn ẹlẹ́kùn sọkún láàròyé ń ṣẹ̀jẹ̀ eh, èṣù má ṣe mí o má fún mi lẹ́dí yẹ́sì ó fi gbódìndín ẹ̀mú mi ò fẹ́ o mẹ́fẹ́ o oore ẹ̀dẹ̀ láyé mi mi ò fẹ́.